gbà fún lọ́wọ́lọ́wọ́ tí ó sì máa gbà fún títí láéláé. ayé àìní tọ́kùn àṣẹ. Yorùbá Swaga twenty four seven hmm. ìgbádùn ramúramù pẹ̀lú gbogbo amúlùdùn ògo gbogbo ọmọ káàárọ̀ oòjíire unlimited kí la tún fẹ́ ṣe nígbà tí o ti ní admission yẹn and the only thing tó kù ni pé ká kàn ṣe necessary arrangements fún un and that's all. ẹ ṣé mo dúpẹ́ ọlọ́run á máa ràn yín lọ́wọ́ ẹ ṣé mo dúpẹ́ ẹ̀yin náà kúkú mọ̀ pé obìnrin ni ilẹ̀ obìnrin ò dẹ̀ kí ń pẹ́ ṣú àti pọ́ gẹ̀dẹ̀ ọmọ ni hmm. fùfùfù ló ń wú ṣùgbọ́n tó bá tètè ṣe gbogbo nǹkan tó fẹ́ ṣe pápápá ṣe mọ̀ pé ìfúngan ọkàn tiwa gan apá. ó ṣe gan <laughs> ah, iṣu ọmọ àjìnà fún ẹ jẹ ọmọ ìyá tó lórúkọ a tó lórúkọ a lè ṣeun dèdà fún ìdílé fún orílẹ̀-èdè yìí tí ó bá wá dàgbà tó wá bímọ ah, ah, tí òun náà bá lọ tọ́jú ọmọ èmi náà á lọ tọ́jú ọmọ náà àwọn òbí ìnáṣẹ́ fada. ibo lẹ ti gbọ́ bẹ́ẹ̀. lọ sí èmi àfọ́ṣe èmi àwọn àṣe nursing fada èmi náà bá tọ́jú ọmọ. ẹnikẹ́ni àti ìkàlẹ̀ ti bímọ mi kò bẹ́ẹ̀. kòdù kòdù kòdù kòdù ẹ ṣe é o. bá a jẹ àgbọ̀ bẹ̀ẹ̀ kan náà á jẹ bàtà á jẹ òwò nílé ìrẹ̀lẹ̀ ìlàlálà. Oh God. ojú mi rí máa sọ fáyé ohun tẹ́nu mi bá sọ ní kẹ́gbọ́ ọjọ́ kẹrìnlá oṣù kejì máa ní gbàgbé ni ẹ máa bá mi ká lọ ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ àwọn kan fi kọ́rọ̀ jọ ìṣẹ̀lẹ̀ sì ṣẹlẹ̀ ó pa gbogbo ẹbí fojú mi rí máa sọ fáyé ohun tẹnu mi bá sọ ní kẹta ọjọ́ kẹrìnlá eh. oṣù kejì máa ní ìgbàgbé ni ẹ máa bá mi ká lọ ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ àwọn kan fi kọ́rọ̀ jọ ìṣẹ̀lẹ̀ sì ṣẹlẹ̀ ó pa gbogbo ẹbí lẹ́kọ̀ọ́. oṣù kejì máa ní ìgbàgbé ni ẹ máa bá mi ká lọ ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ àwọn kan fi kọ́rọ̀ jọ mm-hmm. ìṣẹ̀lẹ̀ sì ṣẹlẹ̀ ó pa gbogbo ẹbí lẹ́kùn. nìkan ló lè ṣe yẹn bọ́. kí ló ń ṣẹlẹ̀ ṣé wọ́n mú fáwọn aláìsí kan fún wa. eight eight ìwọ kò ní mo pè ní tó kó tó máa rọjú kó tó máa rọjú mọ́ mi mama ẹ bá ìkókó náà mọ yín náà ewu ní tí wọ́n máa gbé ohun ká máa fẹ́ fún. mo sọ ma kọ́kọ́ ń bẹ̀ yẹn. ó wà ń bẹ̀ láfẹ́ fún látàárọ̀. nínú mí ní o máa. ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ àwọn kan fi kọ́rọ̀ jọ ìṣẹ̀lẹ̀ sì ṣẹlẹ̀. lọ́lọ́ dáwọn àlejò lóhùn jàre kó tó kà fàbíìkì. kí ni ìtumọ̀ ẹ̀ à ń pẹ́ pé kó wá sábà òun ti báyà síwájú ní ní ní ní ní náà pé wàá pẹ́ lóní sí o ó ní fún mi ni kí ni tí mo wọlé nǹkan kọ̀ lọ́mú five alive wá jọ. Ah, wá wá wá wá kí ni túmọ̀ yẹn sì kí ni túmọ̀ yẹn tá ló ń pòṣe sí tíṣẹ́ ọba wọ owó rẹ lọ ṣiṣẹ́ ń bomi òun lójú oṣù tó wá yọ kiri o tún dé sí o tún pòṣe àwọn ah, èmi ò rí ẹ èmi ò rí ẹ kò tẹ́ tó rí ẹ àárí ẹ. ẹ jẹ́ má bínú o kí ló ń ṣẹlẹ̀ o ah. kí ni kí ló dé. màdá ẹ má bínú o. màdá kọ pé imú imú ló fi bá a sọ̀rọ̀ ó tún dé sí ló ti báyà síwájú wọ́n lè sọ fún ó ní sápò ara ẹni àwọn òwà níní ẹ̀. mo ń gbá gidi kí nìkan tó dé tínú ẹ̀ ò dùn wọ́n bó ṣe ń sọ fún ọmọdé mo ní tínú ẹ̀ bá dùn kó ọgbà lẹ́yìn kó lọ máa ronú bẹ̀ àbí kí nìkan tó dé gan-an ń ná ọ̀rọ̀ ẹ̀ mi ni. kí má bínú wo bí bí ọkọ̀ máa bẹ́ẹ̀ mi ta ọjà ilé ìgbọ́dọ̀ máa dùn ní èyí lè máa ń ṣe ọ̀yà àmọ́ kọ́sítọ́mà ni kò ṣe pé wọ́n pè é kò sú ẹnu báyìí wọ́n ní kí mẹ́kì fà níní níní o. mọ́mí mi ì ṣe kọ́kọ́ fún wọn. ìwọ ò ṣe kọ́kọ́ fún wọn. Eh, eh, eh, inú àbí máa kú òkì dùn oh, inú òkì dùn inú òǹdùn lójó inú òǹdùn lójoojúmọ́. Ah, ọmọ burúkú ẹjọ́ tó ọlọ́run ẹ má bínú o. inú ìṣòro má bínú ọmọlúàbí ni ọ̀nìgúdè ọmọ tán síbẹ̀ gbogbo nǹkan tí wọ́n bá ní lèèyàn máa fi ń ṣọ̀yàyà ó ní kò fi ṣọ̀yàyà gbogbo ẹ̀dínà ẹ̀wọ̀n kan tó kójọ náà ẹ̀wọ̀n kan tó kójọ. ó di nǹkan jọ. kí ló rí. kí ló dì. ń gbá níní ẹ lọ lẹ́rù olóko tira má bọ̀ má bọ̀ má bọ̀ àṣírí ẹ̀ tú mo má ṣírí ẹ̀ tú kí ló kó òun rè kí ló kó ẹ bẹ̀rẹ̀ pé kí ló kó ẹ ẹ wò ẹ wò ẹ wò ẹ wò ẹ wò wọ́n tó kó. èmi kí ni kí ló kó kí ló kó ah. kí ló kó kí ló kó kí ló kó. wà me ilé ṣé ṣe ìdùn ẹ̀ kí wàá máa ṣe báyìí àwọn èèwù la wà nínú wọn ní ìgbéra abíkálẹ̀ kò máa wà ní. ọ̀ mú yẹn kúrò mọ́ ní ìjà ó dájú ọjà ìbọn ìyá yẹn pèlè níní àbí wàá rọjò kílẹ̀ mọ́ tí ẹ bá ti mú àgbèrè sọ́sọ́ pẹ̀lẹ́ owó ní ìkọ̀kọ̀ ilẹ̀ ayé burú jẹ́ ìjọlọ́ ọwọ́ torí mi má gbà mọ́dẹ kò ṣẹ̀ wá. báwo lẹ nínú yẹn ọlọ́run fún mi lálàáfíà wo wàhálà díẹ̀ wà ó lọ́dọ́pọ̀ mo ti ń bọ̀ nsìn owó tá a máa san dẹ̀ pọ̀ jẹ́ mo dẹ̀ ti lọ káàkiri bóyá màá rówó mo tún dọ́dọ̀ yàbèjì ọ̀gá wa ah obìnrin yẹn ò ń ṣàbíamọ tó bá rí bó ṣe ṣe sí mi padà yìí máa sanwó olùṣe pàtàkì jù sí yẹn. Ah, ó ń sunkún ni eléyìí ò ń ṣọ̀rọ̀ ẹkùn bá a ṣe máa rówó gangan ní kókó ó ṣe ń pẹ́ bí yìí nígbèsè wa ń pọ̀ sí ṣóòmọ̀ ni. ó mọ kó tó máa bá mi ṣe báyìí ó rántí ọjọ́ yakun tèmi àti ẹjọ́ lọ ìyá alágbá fún un. ẹ mú mọ bẹ mọ ọtí. jọ torí lọ wá bá mi lọbẹ tó bá débẹ̀ wá bá mi ṣàlàyé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ fún ọ àti gbogbo nǹkan tí dókítà sọ fún ẹ elógó lówó tí dókítà sọ. ten thousand naira ló pè wá. ten thousand. mo dáwọ́. mo dáràn ń bọ̀ ní kí n ti kù láìsẹ̀ bí láìsí ara ọmọ mi ó tún bá mi padà lọ sọ́dọ̀ wá sọ fún un pé títí ìrọ̀lẹ́ màá kàn lára kí ráyè sásọ́tún sásọ́sì kí má bàa débẹ̀ lọ́wọ́ òfò. ó àwọn ẹ má pẹ̀lẹ́ tó wà o. n ò ní pẹ́. wa. one eight. ẹ one eight ah ah ní kí ni orí erin àbórí màálù àwa ọmọ bẹ̀rẹ̀ mọ́lẹ̀ kò ṣírò iye tó jẹ kò yẹ ká mọ iye tó jẹ sìn orí ẹ̀dí lánàá gbòòrò one eight wọ́n ṣàwọ́ lẹ́nu. yọ ọtún ọmọdé ilẹ̀kùlẹ̀ ẹ one thousand eight hundred and seven. ìwọ̀n pé nǹkan tá a jẹ ẹ náà ó pọ̀ ṣáà. wọn náà di tó kù mu. o tún fún lọ́wọ́ nìyẹn kí ni túmọ̀ ẹ̀ sí. ẹ tiẹ̀ gbọ́ná ìkejì yẹn kọ́. èwo nu wọn. tọ́gà iná ibà lọ́jọ́ yẹn. nínú ọ̀la ó wà lọ́sibítù. kí ló ṣe. ẹ wò ìjọ tí màmá nà yẹn wọn nà ọgọ débi pé ó fi kùn gún igi tá a kó sílẹ̀ àtìgbà yẹn báyìí nínú ti rún sọ wá gbé lọ sí ọsibítù bọ́ ara ẹ ti ń balẹ̀ ṣá. Ah. ó ti ń gbádùn sí àárín ìgbà ló máa kó lọ hospital. ẹ ó yẹ kó ti wálé àmọ́ àárọ̀ hospital yìí sàn. ṣé o mọ hospital rẹ. ọdún èwo ni tiẹ̀ ń sìn o tún fẹ́ lọ wo lọ hospital ni ọmọ wa jẹ́ alọ́bi tá à ń lọ time ti ń lọ. a máa lọ́bi tá à ń lọ ṣe sùúrù náà ṣe sùúrù lọ́kọ̀ hospital yẹn wà mọ́. ìṣòro kí o mọ̀ sórílẹ̀ ayé yìí àwọn kan tó máa pàdé èdè ẹ̀. gbogbo àwọn ọmọdé yìí náà ló ń kọ́ tó máa dé lọ́la. ìyẹn náà ọmọ alámàlà ló kí ló ti fẹ́ gbà yìí sí àbúrò ẹ̀. ọmọ tó máa dé lọ́la mẹ́. ìyá ọkọ mi dákun kò sẹ́bí kò sára èmi kan ṣoṣo tí mo kú pẹ̀lú ẹ̀ bí mo ṣe ró mo ró yìí ìwọ̀nba tí mo kó wá yìí gan ará àdúgbò ló fi ṣàánú mi jọ ò ní mo sàárè ọmọ. àmín ẹ wo màmá wọn ní ọ̀rẹ́ ń jẹ ọ̀rẹ́ ọ̀rọ̀ àjọra. ẹnìkan kì í dúpẹ́ mo tọ̀ pọ̀ ṣe rí àwọn oògùn ta lò fọmọ yín lọ hospital ẹ̀ eh, drugs ni o injection ni o àti drips owó la fi ra wọn tí a bá dẹ̀ rí owó gbà a lè ra oògùn padà ṣe rí two thousand five hundred tẹ kó wa ẹ̀ kò lè work out rárá rárá. ó bẹ́ tàkẹ́ lọ́wọ́ àìtókù sí and bó ṣe ń pẹ́ sí bíbáyìí lówó yín máa máa increase sí ah. ẹjọ́. kẹsàn. ọ̀rẹ́ wà lára. àdúpẹ́. ẹ adé ọ̀dọ́ yín ni kejì ẹ sọ fún wa wípé wà lọ́sítọ̀ mi àwa ní kàwá wò ẹ ó ṣàlàyé fún wa wípé ẹ máa ní ìdòwò kan ẹ yóò lówó náà. Um, ten thousand naira ni sá. Ah, ah. dókítọ̀ ten thousand naira àfihàn ẹlẹ̀ kí ló dé ẹ fẹ́ ṣe operation fún ni àbẹ́fẹ́ gbé lọ sí Spain fún tummy talk. ẹ ẹ dọ̀tí dọ̀tí dọ̀tí jù sí ojú sí ẹ dókítà ẹ ṣe gan ni sáà àá sanwó ìtàbá ti bọ́ọ̀lù ẹ̀sìn. ẹ ṣeun mi sá ẹ ṣeun mi sá. mo dúpẹ́ o mo ṣe o àyèmáyégbò ṣe o ti o kò ní dààmú o. máa rí kò sí problem òun ni a ṣètò rẹ ẹlẹ àárí ẹ. ó dà mọ́. ìkábọ̀ ẹ bàdé láyọ̀ o. ẹ wò màmí mi kú mọ̀ wọ́n tẹ́lẹ̀ o ó kàn máa wá ń jẹun ní búkàtì tó ti ń ṣiṣẹ́ rẹ̀. Ah, olúwa mà ṣe ẹlẹ́dà mi mo dúpẹ́ o o ti sọ wípé ò ní ní tiẹ̀ sílẹ̀ ṣe pẹ̀lú ọkọ mi wá bẹ̀rẹ̀ iṣẹ́ padà ni mà. iṣẹ́ tí bàbá ńlá ẹ̀ dá sílẹ̀ bí báyìí àbí iṣẹ́ tí ìyálà ìyá ìyálà ìyá ẹ̀ dá sílẹ̀ bí ìwọ ọmọ yìí ò ń dánú bí mi o ò ń dánú bí mo ti ń sọ fún ẹ mo ní mi ìfẹ́ máa rí ẹ ò ń bà mí inú jẹ́ àbí kí ló dé gan náà. mo rò pé nígbà tí ara mi dẹ̀ ti yàtọ̀ ti discharge mi kúrò lọ pé kí n tètè padà sẹ́nu iṣẹ́ kó bá mi má jẹ́ lóko èèyàn lọ́rùn ṣó fẹ́ kó mú mi lọ sí firing school àní. irọ́ mú mi ẹ jọ ẹ wo tó bá jẹ́ ti torí pé gbogbo àsìkò tí mi ti wá síbi iṣẹ́ ẹlẹ́ṣẹ́ ń bínú máa ń fiṣẹ́ di gbogbo ẹ̀. gbọ́nà ṣó gbọ́nù tọ̀pẹ̀ mọ́ lẹ́mìí ìdáríjì ẹ náà lẹ́mìí ìdáríjì o mi lẹ́mìí ìdáríjì kó àwọn ajú mi bọ́ ṣe inú ti ń bí mi o. Ah, ó dìgbà tí n bá gbẹ tí n bá sún ẹ mọ́lẹ̀ tó bá dákú wọ́n mọ̀ pé ẹ̀kọ́ kúrò lóòrè rẹ̀ mi tó mẹ́ o dúró olórí burúkú ọmọ ọ̀ṣẹ́ ọmọ àlè olókùtà akẹ́sùlòrò. ló máa dánú bí ojú wẹ̀ bí bá ti rìn nínú mi máa ń bàjẹ́ ọmọ òṣì. bọ̀dá lórí mi mi like bí ṣe ń treat mi yìí. ẹ kí ni mo tún ṣe. àṣé ah, bí mo ń gbẹ̀yìn láti jẹ́ ọjọ́ pípẹ́ ìjọ kí bá mi wáṣẹ́ ẹ̀yin náà ṣàmì pé mi ìníṣẹ́ lọ́wọ́ mọ́. ṣé mo ti ṣàlàyé fún ẹ ní ọ̀la mo ti ṣàlàyé fún ẹ sórí ìlú táwa ṣe iṣẹ́ wa wo ni o sí ó lò àbí tó fẹ́ máa ṣe lásán wọn máa fẹ́ lówó kó sọ ẹ dá fámakò. ẹ wo mi ò lè ṣiṣẹ́ kó má fún mi lówó o ah, ewu mi sọ pé iṣẹ́ olówó ńlá kan rẹpẹtẹ nígbà tí ẹ jẹ́ pé iṣẹ́ ibi ká máa bá wọn gbọ́fọ́ ọlẹ̀ ká máa fọ gọ́ta ká máa gbá títì àbí iṣẹ́ ibi sales girl ká máa bá wọn dúró sí ṣọ́ọ̀bù àbí iṣẹ́ ọmọ ọ̀dọ̀ gan. o ò mọ nǹkan kan gbogbo àti gbá títì tó ń wọn ìjọba gan ó tún ti gbéṣẹ́ fáwọn aládàáni wọ́n sì jẹ́ àwọn òṣìṣẹ́ wọn lówó bàjẹ́. ah ẹyìn tíjọba bá jẹ mí lówó bẹ́ẹ̀ ni pé mò ń dájọ́ sí wọn lọ́wọ́ ni mo kọjọkọjọkọ ṣáà wọn máa fún mi. ṣé o pé mi kò fẹ́ ṣẹ́ ni ah, èmi kan tó ń wo orí òru ẹnu ọ̀jẹ́ ni inú kúlóró ń jẹ. ó dáa ó dáa ó dáa lára àwọn ọ̀rẹ́ yín tí ẹjọ́ máa ń pẹpẹ sófin bíbá yẹn kọ́ ṣé ṣe lè bá mi bá wọn sọ̀rọ̀ ni ó ti jẹ́ àwọn ìyàwó wọn. kíni àwọn ọ̀rẹ́ mi lajọ́ mo fẹ́ sùn sọ̀rọ̀ pọ̀ rẹ̀ ni wá ni àwọn ẹ̀yin ò máa ń ṣọ́rẹ́ mú ròde ọ̀rẹ́ ìwọlẹ̀ ni á tí n bá fi ọ́ àwọn eléyìí wọ́n fẹ̀yìn ẹ̀ kalẹ̀ ta ló lónìí. ẹ ọlọ́ni bọ́ọ̀ ẹgbẹ́ ah! ọlá egbe ńlá ẹrù kàǹkà ah, ọmọ ó pé ata ni mò ń wò yìí. ó dùn án lọ́jọ́. Ah, kí ló ṣe ládùúgbò yìí. nígbà ni mò ń gbé. ọlá ẹ mara ni. àmọ́ mọ dáadáa àmọ́ mọ dáadáa. ṣùgbọ́n àwọn ni mò ń ṣàlàyé fún yín pé aláàánú mi tí wọ́n bá mi sọ wọ́n sí kìsìlẹ̀ ọlá lọ sọ ọsà júwe júwe ah mi tó láti rí nù tó bá àwọn eléyìí àwọn asọ̀rọ̀ mọ́síkà nìyẹn o ah aláàárọ̀ ni ọlá kọjẹ́ bẹ́ẹ̀ fàdíẹ̀. akílẹ̀ ṣe ládùúgbò yìí báwo lè ṣe mọ̀ ọ́n. ibo kè ń bẹ̀rẹ̀ mọ̀ ń gbé àwọn àbúrò mi ládùúgbò ni. àdúgbò rẹ̀ ń gbé. àdúgbò ni. ọ̀dọ̀ mẹkáníìkì mi ìsàlẹ̀ bàdẹ̀ rẹ̀ wà ọbẹ̀ gan ni mò ń lọ sìn wọ́n bá mi sọ̀rọ̀ kan lọ́wọ́. ok níbi mẹkáníìkì náà wà á bì bẹ́ẹ̀ ló ní ṣe mọ́tò ẹ̀ ayé mi o ah mo mọ̀ ti mísì láti jọ ẹni nǹkan ọmọ bẹ̀ wò ọlá owó rẹ̀ báyìí àríyàsí lè san fún mi o <laughs> ọmọ kò ti jogún lówó báyìí láti jọ yìí <laughs> ó lọ jẹ mí ti pọ ẹ gbogbo ẹ Ọlọ́run san ẹ bó jẹ rí ẹ. báwo wá ni iṣẹ́ ẹ. ẹ wo mi síbẹ̀ mọ́ jàre mo ti kúrò ń bẹ lẹ́yìn gbogbo wàhálà yẹn. iná ní tiẹ̀ bá mi sọ kó tó di pé o pè mí yẹn wípé kí n bóun wáṣẹ ó tiẹ̀ ti wá dáa báyìí tẹ́ ẹ ti mọra yín báyìí mo yọ ọwọ́ mo yọ ẹsẹ̀ bá wáṣẹ àbí. ẹ oyè mi ni àwa àwa ẹ̀dá bá ṣe wà ìwà wa yàtọ̀ síra wa ẹlòmíì á nǹkan tó pé á dùn mọ́ mi ó lè dùn ẹ̀yìn ọmọ orúkọ bẹ́ẹ̀ anyway ẹ olówó fẹ́ ṣiṣẹ́ iṣẹ́ ni àbí ó fẹ́ kàwé mọ́ ni. ẹ wo ìwé yẹn ń wù mí kà. kíni níní ọlá wo mọ̀dà ló ń jàre ọlá ìwé wo ló ń fẹ́ kà ó ti wà létí pẹ́ kò lè síwèé kankan lọ́pọ̀lọ́ ẹ̀ mọ́ iṣẹ́ ni ọba wa bí kò máa gbálẹ̀. Ah, ẹ wo ẹ má dàbọ̀dà nulẹ̀ nínú mi ìfẹ́ kàwé nǹkan tí mo tẹ̀ ṣe ń wáṣẹ́ nìyẹn bóyá mo lè ríṣẹ́ kí n tu owó jọ kí n lè padà sí skul. ọ̀dà nǹkan lọ skul ọmọ fẹ́lì. ọ̀dà o ọlá ó ní ọbọ̀n wá skul ni bá a wá skul kọ́ bọ́ yunifásitì kọ́ ọmọ kà lọ nọ́ọ̀sì skul. <laughs> ẹ̀gbọ́n nílé mi. gbà mo ṣáà rí pé o pè mí. o pè náà nìyẹn kí ló dé. báwo kí ẹ ẹ ọjọ́ èdè pààrọ̀ káàdì ẹ ọ̀tọ̀ tì ń tẹ́lẹ̀ tó ń lò. nǹkan tí o bá rò láti ṣe bóyá o fẹ́ kàwé abẹ́ iṣẹ́ kó jẹ́ kí n gbọ́ pé mi. ẹ wọ́n mi ọjà ọjà wọlé wọlé. ó dà wọ́n sà. ọ̀dà àbàjá abẹ́ àyàlítà. a tó two weeks tó dé o torí mo ṣe ń bọ́ láàárọ̀ yìí. ọjà àbọ̀ ẹrù. ọ̀dà níta. ẹ wọlé. ó dà wọ́n sà. ìjọba ní wọn kọ́ dùn pé ẹ̀jẹ̀ wà bẹ́ẹ̀ mi lálejò ọ̀tẹ̀ wọlé ìyẹn gbọ́n múnú mi dùn àwọn ṣe rí wíwá tí bàbá wa gbé lẹ́yìn wá wá ṣe ìdúpẹ́ kan kò tó yẹ tó ní ṣe rí ilé ayé tèmi ni èmi gbàgbọ́ pé ẹ̀kẹ́ni tó bí tó bá lágbára lọ́wọ́ tí o lè rí àwọn gbẹ́ pé ó kú díẹ̀ káàtó fún tó fẹ́ràn lọ́wọ́ ẹ̀ ṣe fún torí èmi kan torí ọ̀la mi ní pé tá a bá pàdé lókè tẹ́mi dẹ̀ ṣì ń bẹ̀ tàṣì wà láyé tàwa láàyè ó ṣeéṣe ká pàdé nsàlẹ̀ kòtùgbà tó bá gbé bóyá àbúrò ẹni ọmọ ìyá ẹni ọmọ bàbá ẹni ló ṣoore fún ó lè má mọ̀ orí pàápàá ṣe fún tó bá wà ń kàwọ́ ẹ̀ òun ni. ẹ ó tọ́pẹ́ ó dandan ká dúpẹ́ torí wọ́n ní ní tá a ṣe lóore tí ò dúpẹ́ bí ọlọ́ṣà pinnu lẹ́rù lọ ni ó tọ́pẹ́ ó jọpẹ́ lọ mo dúpẹ́ ló wàá máa rìn lọ́wọ́ ìwọ tó ò mẹyẹ tó ṣubú tó ò mọ̀ rẹ̀ rí àbá ó yẹ kí n dúpẹ́. gẹ́gẹ́ tí màmá tó ọ̀nà lè gan ni mo ní pé ọlátẹ̀wọ̀n ọlẹ́ òun ṣe èèyàn bẹ́ẹ̀ tó ń bá ti sọ̀rọ̀ tiẹ̀ báyìí ó ti sọ̀rọ̀ ṣáà ni kò rí nǹkan kan rò mọ́ àwọn ò lè gba ọ ẹni tí ò mẹyẹ tó so ọmọ àwọn rí tó ṣe adúró re fún un àwọn ò débẹ̀ béèyàn bá tiẹ̀ ní àbí màláìka àwọn ò rí mi èèyàn kú ní kìí ṣe màláìka nítorí ọlọ́run fi ràn ní màmá ṣé yìí sọ̀rọ̀ ẹ̀ fún yín nulẹ̀. ó wí ó ròyìn rẹ gan-an ni. mo sọ fún wa mo ní pé ìgò ọwọ́ mi ò ti fún mi tipẹ́tipẹ́ pé ó jẹ̀dí tó pààrọ̀ báyìí Abíọ́lá. kò torí pé ní àdúgbò wa àwọn ya ń sọ̀rọ̀ gan ní wọ́n ní pé wọ́n á ṣe bóyá lótò ní òbí kánífà wọ́n sá kan wọ́n ní pé wọ́n máa ni pé mọ́tò òun ó gbé bomi èmi ò sí tẹ́tẹ́ oríire tẹ́tẹ́ oríire mi <laughs> mi lọ́dọ̀ ọ̀la. fún mi ọ. mi ò mọ̀nà bóyá àwọn aṣífẹ́ wà ládùúgbò wọn yẹn àbúlá wọn fẹ́ wọn kan kú mẹ́rin bó ṣe wà mẹ́rin ẹ jẹ́ kó máa fojú fílẹ̀ káàkiri káàkiri ẹ máa wóyà lè rí ilé aládàpé self contained. ṣé fún àwa mẹ́tẹ̀ẹ̀ta. Hmm, màmá ti ní nǹkan. ọlásùnmù kó mo ti ṣàlàyé fún ẹ láńlọ́ọ̀dù mi wàhálà rẹ̀ pọ̀ ojoojúmọ́ ní fi owó kún owó lé mu wá wò pé kémi náà ti ẹ̀kọ́ kún un bẹ́ẹ̀ ká máa gbé ojú kan náà àbíbò. nǹkan wá tiwọn náà àti rí. ọlọ́lá oṣù bàbá mi mo dúpẹ́ mo dúpẹ́ o ọlọ́run ló lọ pẹ́ sórí gbogbo tí nínú ayé rẹ̀ àti tí ò jí báyìí elédùnmarè kò ní lọ́wọ́ ìbànújẹ́ sí i bó o bá dín bàbá yìí ni ó máa dún. ẹ̀yin ọ̀rẹ́ ẹ̀bí lè gbójú kí n pẹ́ mọ́ rárá. bẹ́ẹ̀ gbala bẹ̀rẹ̀ hundred level tasari bọ́ sí two hundred level kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ fà tó ń tán ọ̀nà náà lélẹ́yìí o. ẹ òkú kíkí ń pẹ́ ojú ló pẹ́ sí tábádógún ọdún ogún ọdún á pé tábádọ́gbọ̀n oṣù ọgbọ̀n oṣù á pé in fact tábádọ́ hundred years ó máa pé tábáwá kàwé ọ̀hún tán ń kọ́ kí ló tún kù owó ẹ̀wò lóòótọ́ ni o ojú ló pẹ́ sí o àmọ́ ìmọ̀ràn mi fún gbogbo wa ni pé ẹ jẹ́ ká kọjú mọ́wé wa ẹnikẹ́ni tó bá wá sí yunifásitì tó bá kọjú mọ́wé ẹ̀ wàláì tó bá jáde pẹ̀lú bad result bẹ́ẹ̀ ni tí ò ti gba wájú yunifásitì kọjá rárá ni irú wọn ló máa dé gbòòrò ládùúgbò wọn wọn á máa ṣe bí graduate gánjagánjá wọn ní mọ̀ pé àwọn ti fowó àwọn òbí wọn jóná. nínú ọlá wo ìwé ọ̀hún gan-an kò ń wúni lórí láti kà téèyàn bá kà tán kò kú sí nǹkankan gbogbo wa là ń bú alákàn pé kó lórí àwọn alákàn tó lórí kọ́ nìyẹn ń gbòòrò torí ń fọ́ graduate graduate graduate graduate wọn ò ríṣẹ́ àwọn náà ń jalè àwọn náà ń wọ̀kadà obìnrin ni wọn ló ń ṣaṣẹ́wó wo ó tiẹ̀ ti súyàn graduate for that matter àní ká gbàdúrà kí ọlọ́run ọba kó bá wa tún ilẹ̀ wa ṣe. ọlọ́run ọ̀rọ̀ lè fi wá súyàn olúwo ẹ fi gbogbo ìdájọ́ báyìí olúwo fẹ́ẹ́ sọ́dọ̀ ọ̀rọ̀ bí ìkòkò bá gbọ́mọ tálẹ́kà wọn ló ń fọ̀lù mọ́ àmọ́ tó bá padà bọ̀ tó bá gbọ́mọ olówó wọn ló ti bàlújẹ́. wọ́n wá kọ́ ọlọ́pàá síta. Ah. ẹ wo ìnira pátápátá làwọn ọmọ tálẹ́kà fi ń kàwé ṣùgbọ́n àwọn ọmọ olówó wọn ń gbádùn àwọn bàbá wọn á kó ogun wọn báyìí ó dì lóyìnbó University of Toronto àwọn bàbá wọn wọn máa yan fandafanda ní yunifásitì wọn máa gbé àwọn obìnrin wa káàkiri wọn á sọra wọn dàbí storisto ìmí inú wọn wọn á kọ́ ọmọ ọlọ́mọ wọn á fi ṣoògùn owó ah, àwọn àgbàyà mi ìtẹ̀ wá tiẹ̀ bímọ àwọn tálákà yìí ta ni ohun kó kàwé ẹ sọ fún mi ta ni kò hùn ah, kọ́nà ṣàjọ kó ṣàbà wa dá sọ̀rọ̀ lu ìṣá. kó bá wa dá sí i. Ah, ẹ̀gbọ́n ẹ̀kọ́ ló ń bọ̀ yìí. ẹ̀gbọ́n ẹ̀kọ́ ló ń bọ̀ yìí.

because kò pẹ́ táwọn náà máa lọ a dẹ̀ ti parí lectures ti pẹ́ pé akọ̀dókò akọ̀ ń sọ̀rọ̀. Ah, eh, in that case eh, ṣé mo bú lè máa gbẹ́rẹ́ lẹ́gbàá. no problem sir. Oh, ẹ yà wọlé wọlé wọlé. ìbàdàn rẹ̀ gbé wa o. tó bá yẹ kí ẹni ní ọlá ló ń jẹ tó bá dọ̀là kó má bàa gba nǹkan bọ̀ lọ́wọ́ nkú. Eh, ẹ̀yin ò ní fàjẹ́ gbà ẹ̀ ẹ jẹ́ ẹ̀yin ọjọ́ ẹ̀ nísìn. ẹ ṣe sá. tó bá ká lọ sọ́dọ̀ ìyákẹ́sùn ọ̀rọ̀ jẹun dàrí báwọn. ìyákẹ́sùn wèrè wo ni ìyàtọ̀ bẹ̀rẹ̀ máa kan ẹran mi ọ̀dọ̀ ìyákẹ́sùn o ò já lọ́dọ̀ ìyá mi. Ah, mi ò mọ nǹkan tí a máa ń rí inú ojú ẹ̀yà yẹn o ẹrù ẹ ti máa ń tóbi jù. Ah, ẹran tí tóbi náà lára ẹ ni ọ̀n ah, pé nǹkan tí mo fẹ́ràn jù láyé mi oúnjẹ ni kò sí nǹkan kan tí mo nílé ayé orin mo ṣe mẹ́ǹtẹ́ bọ́dì mi àti pé wọ̀gàn ọ̀la òun fìyà jẹ mí. lọ́nà òwò ṣùgbọ́n fẹ́ lọ jẹun sí náà ni. ó ń pe ìyá tó wà ní oúnjẹ ẹnu ilé àti oúnjẹ ta oúnjẹ ẹnu ilé máa ní local test bẹ́ẹ̀ ni ọtí uh, ohun tá à ń jẹ́ kiri ohun tí ara ẹ̀ ó lọ́ọ́ ti yẹ kó o fẹ́ yàwó ó yẹ kó o fẹ́ yàwó. ó lọ sọ lẹ́nu sẹ́yìn náà mọ ohun tó ń ṣẹlẹ̀ nìyẹn gbogbo àwọn ọmọbìnrin tó ń wá tó ń lọ yẹn kò jẹ́ kó bóyá kò mú láti settle down but mi tí ìrẹ́kọ̀ máa jẹ́ wife material gbogbo wọn fàájì fàájì ló wà lórí wọn. ọ̀la ọ̀la gbogbo nǹkan tó wò tí a ń tà yẹn tẹ́ bá kọ tested okay wọ́n ti test ẹ̀ wò ni ẹni tí ọ̀rá rò lè rò tọ́ at least wákọ̀tì ẹ̀ wò náà ọ̀fọ́ máa wò náà kó tó mọ̀ bọ́yá ọ̀dà àbí ọ̀dà wọ́n ah, máa ń ṣílẹ̀ ayé bẹ́ẹ̀

tó bá fèsì ẹ̀dá rẹ̀ títọ́ kọjú oore sí tààràtààrà <laughs> bó ni ó ṣe rí ìyàtọ̀ kékeré mẹ́wàá láàrin wọn àtàngẹ́lì. ọ̀rọ̀ ebi kọ́ lè léèrè bá pàmí táìpọ̀tì yìí wábí wábí tó àwọn gbogbo ọ̀la ókè tí màá wọlé kọ́ mo rè jẹ́ kébi ọ̀pá mi sí ọlọ́run kí n dẹ̀ kú bí mo bá sọ̀rọ̀ lẹ́nu sọ pé mi wọkọ̀ ọkọ̀ mo fẹ́ jẹ ni ọkọ̀ dá fóònù kankan kọ́ọ̀tì ẹ̀ ni mi lè gbà kọ́ọ̀tì ẹ̀ ni ó dẹ̀ má bínú a máa sọ̀rọ̀ ilé tàyà yà máa lọ. aráda ah, àdó sí wọn tó pé ọwọn lè gbé ọdún wa lọ sí ọsibítù kan wá pọn lówó kan. ó dààmú ti gbọ́ sẹ́yìn. Ah. Ah. Níníọlá kò yẹ kí ọ̀rọ̀ mi kí ó jẹ́ àjòjì sí ẹ tí mi ò bá nífẹ̀ẹ́ kí mi máa lé káàkiri níní. wò ọ̀rọ̀ fẹ́ tó ń wò yẹn ó kọjá ohun àmúmọ́ra níní ṣòro mi ò léṣe ni. wo bọ́lájí ọ̀rọ̀ ẹ léṣe mo fẹ́ kó mọ̀ pé gbogbo nǹkan ló ní àkókò àti ìgbà tiẹ̀ àdàkù jẹ́ kémi àti ẹ̀ kájọ pètòpérò kájọ di ẹrù ìfẹ́ ká lè jọ débi tá à ń lọ ọ̀rọ̀ ìfẹ́ lè kọjá bó ṣe ń ròyìn iṣẹ́ ìfẹ́ kì í ṣe ìbẹ̀rẹ̀ rárá ó pín ẹ̀ gangan níṣẹ́ wà. ẹ Níníọlá kò síbi tá à ń lọ tí a ò rọ́kọ̀ òkú ọdún mẹ́ta sì rè ó ti kúrò lájòjì sàárè ọmọ Bọ́lájí ti kúrò lájòjì ní ní ọ̀la ká jìjọ fọwọ́sowọ́pọ̀ ká fọkàn sọ́dọ̀ ọlọ́run ọba ebire ló máa já sí i ní. wo lóòótọ́ ni Bọ́lájí mo mọ̀ pé mi àti ẹ̀ àtijọ́ wà lópa ẹ̀ ó ti jọ ṣe díẹ̀ àmọ́ ibi tí èmi ń lọ nínú ilé ìwé yìí ó yí ìjì èmi ò dẹ̀rẹ́dì láti kánjú lábẹ́ ẹ̀gbọ́n náà inú èsì síkẹ̀rì wọ́n ní kò gbọdọ̀ jó nílẹ̀ méjì táṣìírí ní pé mo bẹ̀ nítorí ọlọ́run fún mi nígbà tí èṣù ti gbọ́. Hmm. ó dáa ọ̀rọ̀ ẹ yé mi but always remember I love you so much. Hmm? láíláí that's why most of the time You can kì í fẹ́ bá ọkùnrin sọ because once to bá ti bá wọn sọ báyìí wọ́n máa fi máa fẹ́ máa fi shit lọ yẹn. fact ọ̀rọ̀ wọn ní school yóò tẹ̀lé yìí mo bọ́dọ̀ gbé máa transfer kúrò ní school yìí wá pa because <laughs> because nothing disturb me jù. ẹyìn bọ́njẹ́ bọ́njẹ́ lọ́ọ́ kí ló ń bọ̀ ọkùnrin lọ́wọ́ mọ́. Ah, kí ló dé náà. báwo ni. wọn ah, pàjáre. kó kó kọjá àfaradà ṣáà ń tì kí la fẹ́ ṣe. ẹ eh, ní ní ní ní ọlá ń ah, ní ní kẹ́ àyè sì ní látàárọ̀ in fact èmi àtọ́rẹ́ mi gan wá ní ní bàbá ṣe wà yìí. ẹ ok ẹ jẹ́ kí n lọ òbí máa wà nílé. Hmm? ẹ Bọ́lájí wá mo fẹ́ bèrè kankan lọ́wọ́ wa àti Níníọlá. kò sí nǹkan láàrin wa. kò sí nǹkan kan láàrin mi. ọ̀rọ̀ ṣé o ti wá ń bínú nìyẹn. Ah, bọ̀rọ̀ ṣe mo sọ pé kò sí ìdókòó láàrin wa sí Níníọlá gbàgbé ń pẹ́ ìnà. <laughs> Eh, ẹ wo ẹ̀yin bébì. bó ṣe ní pé lóòótọ́ kò sí ọkàn láàrin mi àti Níní báyìí bọ̀ tí máa ń parọ́ fún yín mo nífẹ̀ẹ́ Níní gan-an ọlọ́run. ó ṣe ń pèjà ara yín ṣé jìjìn ló kò wá tẹ́lẹ̀ yìí <laughs> eh, ní ìsìn tẹ́ ti wá mọ èrò ọkàn mi sí nínú ọlábàá mo dẹ̀ mọ̀ pé ẹ̀yin gangan ni ẹ̀ onígbọ̀wọ́ ẹ̀ láfìpè máa ṣe bá. ẹhẹn ó ṣe ń sọ̀rọ̀ nìyà at least ọkùnrin ní ẹ wo ló máa mú ṣe máa tó wẹ̀ lọ́dọ̀ nínú ọlá. anyway bíjẹ ṣé o mọ̀ pé ilẹ̀ tútù kò ṣe sáré rìn ó máa ní sùúrù gan-an ni a lè force ẹ̀ṣin lọ sódò bọ́ a lè láíláí force ẹ̀ kó mú un ọ̀rẹ́ tiwa ni níní ọ̀la o a dẹ̀ máa ń gbọ́rọ̀ sí ara lẹ́nu a máa bẹ́ẹ̀ bá sọ àmọ́ ìwọ náà tó bá ti délé kó gbàdúrà pé kórìí ẹlẹ́dẹ̀ẹ́ kó jẹ́ kó gbọ́ because tí yóò bá gbọ́ pé ṣe business tèmi ok ní mi adé tó bá lè ṣe yẹn fún mi. àti gbọ́ àti gbọ́. jẹ́ kí mi fi máa lọ. bàbá àpò yẹn sí o kí ló ní tó ń ṣe báyẹn kò ṣe bí ọkùnrin rárá. ẹ̀yin lẹ́wọ̀n ẹ̀kọ́jọ́ mẹ́ta. Eh ọjọ́ ọjọ́ mẹ́ta ni àbúyẹ kú oṣù kan. kò yẹ ó jẹ́ bẹ́ẹ̀ o láàrin mi àti ẹ ẹ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ṣó mọ̀ pé o ṣẹ̀ mí ni. kí mo ṣe. kí n lò ó ṣe wíwá tí mo wá sílé ẹ mo kàn wò pé tókè ọba lọ bá mọ̀mọ́dún kí mọ̀mọ́dún náà lọ bókè ni ìwọ láti jẹ́ kó ọmọ béèrè mi sọ yóò rí bẹ́ẹ̀ <laughs> àti àti ẹ̀dùpẹ́ fọlọ́run <laughs> <laughs> wo ọmọ gidi lọmọ o. ta ni. ọlá ah, èèyàn lọmọ yẹn o ah, gbogbo nǹkan lọ́lọ́run fi jí nǹkan ẹ wà bó rí bó ṣe rí wò kọ́ lọ rẹ̀ bó ṣe mọ́ lólólo tí bá tó sọ̀rọ̀ yóò tó máa ṣe kò wọ́pọ̀ nu ẹni tó lọ fún lẹ́wà bá tó tó fowó jí nǹkan ẹ kò tó wọ́pọ̀ nu ẹni tó lọ fowó jí nǹkan tó tó fowó ń sáànú tó tó máa lò gbogbo ẹ̀ lọ́n kó sọmọ ẹ̀ lọ́wọ́ <laughs> lágbára ọlọ́run náà ní sí rìn. àmì o owó náà ẹ̀ náà yà sàmì. Ah. <laughs> ọ̀rọ̀ rẹ̀ dàbí fábílà ìta òfin kì í ń jẹ́ ń ṣe kòǹgẹ́rẹ́ ó ṣe ní ọlá àmúbọ ọyọ mo tún yọ fúnra mi o lágbára Ọlọ́run àárín yóò ní dàrú ní ọ̀rọ̀ kan láti bí ọ̀sẹ̀ kan àbọ̀ ló ti ń dà mí lọ́kàn rú bákan bákan máa wò pé ah mo gbọ́dọ̀ rí ọ kí n bọ́ ọ sọ torí bó ṣe máa rí lọ́kàn mi bí ẹni tẹ́pẹ́ jẹ̀ kan náà níbẹ̀ láàrin wa ni. kí ni ìfẹ́ ibi ọlẹ́rẹ̀ torí bó ṣe rí rúmùrúmù àwọn ọkùnrin ti máa lé ọ káàkiri <laughs> wọ́n ti máa bọ́ ìkùlé wọ́n ti máa dàyà àgbà láàmú. <laughs> ló ta bọ́ fẹ́ ibi ẹ̀. ah ewo ah, tún ni gbogbo yẹn. ẹ ẹ wẹ fi mílẹ̀ jàre ni mo bírù mi ṣe máa tó sí mi lẹ́yìn tí mi fẹ́. ṣé àmọ́ sukùn yín náà ni. Ah, kí ló kàn yín pẹ̀lú gbogbo yẹn kí ló kàn yín o ṣe ọmọ sukùn mi ó dà tó bá ti wà jọmọ sukùn mi ńkọ́ ṣebí ẹgbẹ́ ẹyẹ lẹyẹ ń wọ́tọ̀. Ah, ẹyẹ òfowó <laughs> ẹyẹ òfowó sọmọ fi tíntín wé ẹyẹ ni. ẹyẹ dáadáa o wà á pè sọ̀rọ̀ ẹgbẹ́ ẹlẹyẹ wọ́tọ̀ lọ́ọ̀ni ṣe tiẹ̀ ń yá o. torí ah, nítorí ọlọ́run ò ṣe lẹ́dàá mi ò ṣe tó sun o lónìí mo kàn sáà ronú kọrọ ẹni àti bí ọ̀sẹ̀ kan n ò ní sinmi mo sáà pé ah, ah mo gbọ́dọ̀ rìn ní kí n bá sọ toró mi mi wà dẹ́ pé yọ́mọ pòun lọ ilé ọkọ̀ tí ò ní má pé inú transformer ló ń fẹ́ bọ́ sí. ọlọ́run jẹ́ ti orí bẹ́ẹ̀ o. àmín. o mo ní kí n ṣàlàyé nǹkan kan fún ọ yẹn mo ń rò ń rò ń rò pé tíwà àti ọlá bá fẹ́ra yín ọ̀rọ̀ yín ó dàbí iyán àtẹ̀gùn sí ni lọ́run kó ti lọ́ọ́ bàjẹ́. gbàgbé ọ̀n pé ọlá bó ṣe ń wọlá ọmọ eke kú ni ọlọ́run kàn kẹ́ ni wọn náà wàá worí ẹ̀ bó ṣe rí gbúgbúdú <laughs> tọ́ pé olórí alálùbàdé kàdó gẹ́gẹ́ kó ní ó tóbi jàǹjàǹ lórí àti pé ẹni tó lọ́nba ti á fún lówó ló lè mọ iye obìnrin ẹni tí èèfì ọ tí èèkọ́nu fífẹ́ lásán sí ọ báyìí òbí ti náwó lé ọ lórí òbí ti náwó lé ọ lórí bó bá tẹ̀sí pọ̀ gan ẹ̀tàn gan ìwọ̀nba ni ọ̀ mọ̀. ní ọ̀la ṣíbí mo sọ fún ẹ pé tó bá ṣáájú mi ṣetán class kó o dúró dè mí. má bínú mo ń kánjú lọ bìkan ni. anyway mi ò bínú ṣé ilé ló ń lọ sìn kájọ máa lọ. Ah, irọ́ o mi ì tí ì lọlé ọ̀nà wọ papọ̀. ṣé o fẹ́ máa fi mí lẹ̀ lọ lórí dúró nsìn. ó dà kí ló dé kí ló ṣẹlẹ̀. níní ṣorí látijọ́ tèmi àti ẹ̀ tá a ti di ọlọ́rọ̀ àjọsọ lórí ìfẹ́ lọ́kàn mi ti ń ro oríṣiríṣi ni mo ti ń ro bọ́jọ̀ làwa ṣe máa rí but o ò tiẹ̀ rí tèmi rò o ò fún mi lọ́jọ́ ìsara kí ló dé. wo Bọ́lájí má jẹ́ ń tọ́ ẹ̀kú sọ́nà ń bẹ̀ it's rather unfortunate pé ẹlòmíì ti gba ìfẹ́ tó wà lọ́kàn mi. ẹ níní ṣé pé o ti lẹ́ni tó fẹ́ fẹ́. Bọ́lájí o ò ní bínú mi èmi náà mọ̀ pé lóòótọ́ lóòótọ́ ló nífẹ̀ẹ́ mi àmọ́ ah, ìgbà wo ni má kú òní kú wo jẹ́ tètè máa lọ jọ. Ah, ó ṣe mo dúpẹ́ tó tẹ̀ jẹ́ kí n fọkàn sí àmọ́ ohun tí mo mọ̀ ni wípé ọlọ́run ló lo ohun gbogbo tó sì lè ṣe ohun gbogbo níní ọlá ó sì lè fọ́rọ̀ yín ní second thought. Níní. Níní. tó bá jẹ́ lórí ọ̀rọ̀ Bọ́lájí ilẹ̀ yìí wá a ní kẹ́ mẹ́nu kúrò ń bẹ kò sọ náà ń bẹ ẹ wo tẹ bá mú ọ̀bẹ Bọ́lájí tẹ bá sọ sókè one thousand times ibi pẹlẹbẹ náà màá ló bá lélẹ̀. àwọn sọ pé kó bá bi rògòdò délẹ̀ kò dẹ̀ sẹ́yìn tí kò mọ̀ pé tó bá sọ ọ̀bẹ sílẹ̀ ò bá sọlẹ̀ ní one twenty million times ibi pẹlẹbẹ náà ló má bá délẹ̀ let me tell you something Niniola we are your friends ó dẹ̀ ká máa bára wa sọ̀rọ̀ wo mí náà mo lẹ́yìn tí mo fẹ́ fẹ́ gbogbo yín dẹ̀ mọ̀ làbákẹ́rẹ́ lè ó lẹ́yìn tó fẹ́ fẹ́ á dẹ̀ mọ̀ àti ah, lọ sọ́dọ̀ bọ̀bọ̀ tó fẹ́ẹ́ fẹ́ yẹn àti sìndọ̀ síbẹ̀ ó ti lé ní hundred times so kí ni problem ẹ wọ́n ń bẹ sọ wọ́n ń bẹ sọ òun sọ pé ọ̀bẹ òun ni ó fi rẹgbẹdẹ lélẹ̀ òun sọ pé Bọ́lájí please kí ló tẹ̀ kàn mí kí n business mi. bet Níníọlá kí ni Bọ́lájí ṣe fẹ́ nínú ọgbà yìí náà at least kò síkò tó wà lára ọkùnrin tó sí lára Bọ́lájí ó dé stick pẹ̀lú ẹ̀ náà. ẹ wo ẹ wo ó ti tó ó ti tó ó ti tó èèyàn rẹ mi ẹ ṣe gan mo dúpẹ́ lọ́wọ́ yín o ṣé ní tẹ́ bá ní kí wíwí wíwá wí gbogbo aláyé màlúwọ̀ màrí wí ẹni tó bímọ tó sọ ti ẹni tèmi yé mi ẹ̀yin ò jẹ́ bẹ́ẹ̀ pé ti ẹ̀yẹ lóòótọ́ tí níní ọlá tí ò bá ṣe ti bọ́lájí nínú ọgbà yìí ẹ̀ mú obìnrin tó wà nínú ọgbà yìí ni ẹgbẹgbẹ̀rún obìnrin nínú ọgbà yìí wọ́n ṣe ti bọ́lájí èwo wà ń tèmi anyway tó bá jẹ́ lórí pé ẹ mọ anybody mọ mi. ẹ̀yin fìyẹn sílẹ̀ ẹni tá a gbéyàwó bá ń kọ́ kí n garun o ìyàwó ìyàwó pé tí gbogbo wọn ò bá gan ló mọ̀ pé mi à ń fò ní. ẹ bá wọn ilé ṣá. yìnyín sórí nígbà mi ti bá kọ̀ wọ́n ti àwọn ọmọ màá kọ́ máa dúpẹ́ fúlọ̀ ẹ̀kejì ẹ̀yìn pàtó pa hmm, sórí tó bá sọ fún mi pé ọ̀la ní ọdún márùn-ún sísìn wà á rí àyànfẹ́ ọkùnrin mà nírọ̀ ni. Mm-hmm. dádúró bóbìnrin ṣe pọ̀ tó. Ah! ṣé o lè tọ́ ni obìnrin pọ̀ jẹ́ wá sọ bíṣọ̀pù ṣe wà bíṣọ̀pù bá jọ dà. bó ti hàn kílẹ̀kẹ́ pọ̀ tó nílẹ̀ tíṣọ̀gó bá rí kẹlẹ̀ kò ní dúró mú kankan. Mm ó dáhùn kí wàá ní ṣòǹgó ọlárẹ̀wájú rí o tó fi yan níní níkele. <laughs> ìbéèrè la ló béèrè ẹ ìbéèrè la ló béèrè sórí níní èmi gbàgbọ́ wípé olórí ìfẹ́ láyọ̀ sọ̀rọ̀ mi yé ẹni tí ò bá nífẹ̀ẹ́ irú wọn ló máa tán máa ń dágbé mo ṣe gbàgbọ́ wípé àyànmọ́ ìfẹ́ látọ̀run òun ni tèmi àti omi ó lẹ́wà ọba òkè tó fún ẹ níwà tóbìnrin bá dẹ̀wà tó bá ti lẹ́wà tó níwà irú wọn máa ń mú ṣèyàngàn láwùjọ láyaláya hmm. ìwà yẹn ni mo rí nínú ẹ tó fi wù mí láti fi ẹṣà aya mi. kádùpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá tó dá mi lóbìnrin tó tún fún mi ní ẹwà pẹ̀lú ọlárẹ̀wájú mo tún fi ọpẹ́ fún àwọn òbí mi tó tọ́ mi tó fi ẹ̀kọ́ ṣomi fún mi. ọ̀làríwájú ọ̀làríwájú tí ò ní rẹ̀yìn láéláé ìwọ mẹ́kùjọ àkókò tó rọ̀ ló kọ lẹ́tà ìfẹ́ òtútù ló mú lẹ́tà ìfẹ́ dédé olólùfẹ́ afẹ́fẹ́ ló ṣe ìtọ̀nà ìfẹ́ bójú bá rọ̀ lárọ̀ jù bá fẹ́fẹ́ fẹ́ tó tútù mú lámùjù kí olólùfẹ́ méjì fi ìfẹ́ kojú òtútù kí olólùfẹ́ fi ooru ara wọn ṣàṣọbúra Ọlárewájú ìwọ nìfẹ́ àkọ́kọ́ ní agbára ọlọ́run ìwọ́de ló máa jẹ́ ìgbẹ̀yìn mo ṣèlérí fún ẹ wípé mi ò ní dá ẹ̀mí lè ní fi ẹ́ sílẹ̀ ní láyé. ọ̀sẹ̀ ìbàdí ṣé o gbogbo ṣe sọ̀rọ̀ yẹn bó ṣe mú lẹ́sẹẹsẹ ó wọ̀ mí lákìyẹn mi ara ó yẹ kí n rántí sinimá ọmọkùnrin kan báyìí tó ṣe wà kan tí mo wò ó mo wò ó ẹ̀yìn ẹ̀ forúkọ ọmọkùnrin ṣe o núré ní ààrẹ mọ́ ṣé kì í ṣe ìtọ́pẹ́ ní ọkọ̀ ẹlẹgẹ́. ó ṣe ó ṣe òun náà ni. ọkọ̀ ẹlẹgẹ́ ìwọ ògbó nǹkan tó sọ nínú eré náà ni. Mm, wọ́n sọ̀rọ̀ gan-an tó rọ̀ mọ́fẹ́ ọ̀rọ̀ pọ̀ tó sọ gan-an tó rọ̀ mọ́fẹ́. ó ní pé ọkọ̀ ẹlẹgẹ́ lọkàn obìnrin àfi ká pamọ́ bí ẹyin ojú torí wípé kò gbọdọ̀ fọ́ ọ̀la lórí. ẹ kú dé òkúta. Ah, èmi ti ń fìlà tó ń nù àbí. <laughs> ẹ má bínú pé mo dá fi yín sílẹ̀. ẹ no problem ìbọn sàkókò wọn ò ní pẹ́. wọn ò ní pẹ́ wọn ò ní pẹ́ dé. èmi gan ni mi calculate time yẹn dáadáa àti pé sórí àmọ́ tó wèrè tí mo wọ̀ ó ah, dọ̀pútọ̀ wà ní mo ṣe ń terrible gbàmù tún bọ́ọ̀lì bàmù tún gorí ọ̀kadà àwọn ọ̀kadà ń gan wà láwọn tún á nì wà láwọn lòun lòun ní lọ́lọ́ọ̀kan yìí mo rò pé òfin tí wọ́n ṣe fún wọn pé wọn ò gbọ́dọ̀ máa gbèrò lálẹ́ mọ́ ojúmọ́ wọn fẹ́ pa gbogbo owó wọn papọ̀ <laughs> eré burúkú mo ní ah èmi ò lẹ́tọ́ ẹ̀mí jẹ́ ń bọ́lẹ̀ <laughs> kẹ̀lẹ́ máa jà torí ara tá a máa sọnù rí pàdé pẹ́ fọ́lọ́ àbúrò nìkan olúwa ṣeun nínú la ṣé wọn náà lè ṣé wọn pé ọlá handsome ẹ ṣé wọn pé handsome plus money is equal to ẹtìkẹ ìwọ gan lọ wá jókòó ti ẹtìkẹ <laughs> wo jésù ọkùnrin kan fún ẹ o gbogbo ẹ ti kẹ bó ṣe wáá jẹ yẹn o wọn ò bí one million rẹ rẹ o tó bá ṣe ẹgbẹ mi lọ mi wọn ò fi bí bí kúkú bí yíyẹ ni <laughs> wọn pé ọlá ní àpọ́nlé fún mi gan respect mi ti pọ̀ jù lọ́wọ́ ẹ̀ and you know why mo ti mọ̀ ní ìsìn ah mo ti mọ̀ láti àti máa súnmọ́ ogún ọdún àná àwọn búrẹ́dì àtẹ̀wà kéékèèké dáná fún ńgbà náà ọlá rẹ̀ là ń jẹ dàsìkò a yìí o tọ́wọ́ la fi sọ̀rọ̀ fún ńgbà náà tí wọ́n á san pọ̀npọ̀n yìí wà ó tọ́ba ti ṣe ọ́ sọ fún mi ń bó dín bí ejò ẹ̀jẹ̀ ní ìṣèlú bíi kúkú bíi yíyẹ. ẹ ṣe gbọ̀ngbọ̀n lórí mi. àìdípẹ́ ara ẹni. ẹ wò ó tẹ̀ lọ́rọ̀ kan tí mo ti fẹ́ bá yín sọ tipẹ́tipẹ́ àmọ́ mi fẹ́ kí Ọláwálé mo fẹ́ kó wà láàrin ìgbà tí yín nìkan ni ṣé ti rí ọlá ń ṣẹ̀ mí lẹ́nu ọjọ́ mẹ́ta yẹn. <laughs> kí ló ṣẹlẹ̀. ó láti lè ṣòre jù kó ń ṣe pé mo ní kó má ṣòre tíyàn bá ń ṣe tó bá ti ń pọ̀ jù ìgbà mi ò máa ń tàn sí àbùkù. àbẹ́tẹ̀. ẹ̀tẹ̀ ẹ mọ̀ so many people akó máa wá sọ́fíìsì ẹ̀ wọ́n á máa ẹlòmíì ẹlòmíì tí wọ́n bá ti yà mọ́ ẹ̀ pé ń pa irọ́ ni hmm. wọ́n kọ́ cook up stories oríṣiríṣi ọlọ́run tẹ̀ ní investigate bóyá tó tọ́ ni bóyá kìnìún kan ni o wọ́n ti ní bàbá olówó bàbá láàánú akọ́ṣà máa fúnyàn ló wá máa da owó nù ṣe gbogbo ẹ̀ mí ìwẹ̀ mu ti bá sọ́sọ́sọ́sọ́ ah, mi ni kò má ṣòre bọ́ dínkù so many projects ló ní to ti parí owó yìí ò lè fi ṣe tán ṣùgbọ́n ọlọ́run ní gbọ́. Hmm. orí sọ ọ tọrọ lọ sọ irú èmi gan èmi gan tiẹ̀ ti ń rò irú bẹ́ẹ̀ mi gan ṣe máa ń wá gbogbo ìgbà tí mo máa ń yọ lẹ́nu mọ́ pé ọlá wá fún mi lówó gbá wá fún mi lówó àwo gbogbo wàhálà náà ti pọ̀ jù lóòótọ́ àbí. àìrò ọ̀bùdá núré ní bí tiyín wà ní bí tiyín kọ̀ náà. ok ah mo èmi rò pé bí gbogbo wa náà ń sọ ní sí àwọn tí ń wá sọ́fíìsì ni àmọ́ sórí tẹ́ ń bá wò ọ́ dáwọ́ ẹ̀ sọ̀rọ̀ àdìyẹ téèyàn bá ń ṣe tó bá ń gbèyàn kéèyàn má dẹ̀yìn bẹ́ẹ̀ ojú tí mo fi wò ó nìyẹn o torí rònú tó ń ròyìn èmi kan ti rò ó rí ọ̀la ọ̀la ẹ̀ orí ẹ̀ tó ti kéré nìsín ilé tẹ́ ìwà ẹ̀ ọ̀la lè fi tọrọ ẹ̀ kí ni ọ̀la ó lè sọ bí di refugee camp kọ́kàn gbọ́ ní news lásán pé àwọn kìnìún kan ogun dé o kìnìún kan àti kìnìún kan kọ́kàn máa wọ ọ̀nà tẹ̀lifíṣàn báyìí ó lè kí fóònù mọ́lẹ̀ kó ló ń pe federal government pé ẹ máa kó wọn bọ̀ ilé òun refugee camp ni níbi tí mo mà dé ó tún ti yàtọ̀ àmọ́ sórí téèyàn bá ń ṣe ní tí ò da tó bá ń ṣe lọ́nà tó gbà da ní tó dalẹ̀ nìyẹn ṣe ojú tí mo fi wò nìyẹn o I agree with you pé owó yẹn dáa bó ń waste ẹ̀ kò mọ value of money àbí but if you look at it very well bí o ṣe mọ value of money yẹn àwọn tó ń ṣe fún àdàwọn tẹ̀ wá parọ́ wọn á fi brain gba ni wọ́n ṣe kan ni àyẹn inú wọn dùn lọ jẹ́ ká fi sílẹ̀. bó ti wà ń sinzan púpọ̀ gan ti jogún lówó báyìí ọyọ ọmọ ọbọ mi ni ọkọ mi mọ ọ kọjá Amẹ́ríkà ó mọ ni èmi ló ń sábà bí rẹ mo ní paul ó sì máa ń wo àmàlà ọkà ló wù mí jẹ. má bá yín ṣe mo ti gbómi lẹ́yìn ọ̀nà torí kì í ṣe tọ́ ẹnjú òní ọlọ́run ọmọ tí máa ń ṣe ọ ẹ̀jẹ̀ bó ṣe dàgbà ti wà lára rẹ tó bu wáìnì fún yẹn tó tún gbé kó padà nulẹ̀ <laughs> bó tún tà ní kò yíya. kìíní in fact seventy five thousand naira laba nígbà tá a débẹ̀ so mo wá ní kí n wá fún yín ní balance of five thousand naira. kí ló fẹ́ lè ṣe kò dá ní kó lọ fi ẹ ṣe gbogbo restitution tó fẹ́ ṣe lórí ẹ̀ ṣètì tí ò bá tó jẹ́ kí n gbọ́. ó dà wọ́n ó dà wọ́n. kí lè jọjà pé owó ní seventy five thousand. ṣèbí àwọn bọ́ọ̀sì ni wọ́n ń jọ́sọ̀ máa jáde. ṣé ní gate. ìyá ò ṣe ẹ̀sùn ìkan lára wọn ni ṣùgbọ́n lọ́jọ́ ìmú ṣáà mo ti máa rí wọn tó máa ń wà ń bẹ́ẹ̀ mọ́ fún wa lílé fún mo pọ̀ kọ́ ní college lọ́jọ́ kan ni wọ́n á bá mi pé kí n jọ pé kí n ṣàánú kí ló ṣẹlẹ̀ kí ló dé ó ní motorcycle lòún bọ̀ rẹ̀ wọ̀nyí tẹ́lẹ̀ ọ̀rọ̀ ti jáṣẹ lára méjì ọba gbàǹdì òun kí ló bá kí n ṣe ó ní tí n bá lè help òun bóyá kí n kàn bá òun wá ayọ̀ kan ah, ó dáńgbà ẹ̀ wọ́n fẹ́ ṣiṣẹ́ ni kò tí ní nǹkan tó fẹ́ ṣe ò fẹ́ ṣọ̀lẹ̀ fine kò sí wàhálà èèlò náà ń ta motorcycle ó ní seventy five eighty mo ṣáà kó two thousand four òun ló wá padà wá sọ pé òun ti ra àgbọn tó kó change lọ kó máa kó change lọ kó lọ fi ṣe owó registration ni ó ṣe gan ṣó ti rí ká ní pé àwọn olówó tajọ ń gbé nínú ẹ́stéètì wọ́n ń wùwà bó ṣe ń wùwà kó mú kan náà àwọn boys yẹn kó help wọn ni mo ṣó ẹ pé ẹ́stéètì máa better off. sori nàìjíríà pàápàá fúnra rẹ̀ máa jẹ́ a safe place to live in kọtá àwọn òmùyàn ọmọ nìyẹn tá a bá fojú neglect gbogbo àwọn ọmọdé pé ah, olówó lọ́wọ́ wà wọ́n pé fún hmm, kí làwọn lè jẹ tí o bá fowó ẹ̀ tọ́jú wọn kó wáṣẹ́ fún wọn tó bá vent anger wọn Eh, orí àwọn olówó yẹn ló máa padà sí of course wọ́n tún gba táàrí táàrí táàrí ẹ̀kíní kan ẹ̀jọ̀sá ẹ̀jọ̀sá tó bá kówó yẹn wà lọ́wọ́ pé wọ́n gbogbo náà fẹ́ ṣiṣẹ́ wọn fẹ́ ní láàrin náà báyìí báyìí ni mo lè ṣe báyìí báyìí ni mo lè ṣe tí gbogbo àwọn olówó ní nàìjíríà bá lè parapọ̀ àbá kò ní sí gbogbo wàhálà yìí náà wá fún ara fún ara fún wàhálà sáà lórí because táà bá tẹ́kì àwọn ọmọ akọ̀dà fa gbọ́ àfa wàhálà wọn ló ń ṣẹlẹ̀ náà. ṣé oúnjẹ ti lọ. ẹ wọ́n ti lọ bá. Yes, I cleaned up Yes. Okay. Wọ́n wá gbá mo fún ẹ̀. Kẹ́yìn mi ti wọ̀ra yìí. Ọ̀rẹ́ mi gidi ni. Bá a ṣe wá yẹn, èmi àti ẹ̀. Ọ̀rẹ́ mi ni láti kékeré. Báwo Ghana? Ó oh, fine, ó oh, fine, fine. Ṣé ti wá permanently in ni àbí ṣé wọ́n máa ṣe ọ̀fà náà náà? Mo want sáré wá lé wá mú nǹkan ni. Mo jẹ́rìí, mo jẹ́rìí. Máa wò, ṣorí ìwọ́n tó sọ pé ó èmi ò mọ́ pàbúrò ẹ̀ káde mo ti wá wò àbàjẹ́ sóhun kan bó ṣe máa hàn náà ilé ìsìn bó ṣe máa hàn rí náà. àbúrò máa rí iṣẹ́ ọlọ́run òbúkọ ní tòun di méjì lọ́wọ́ ìyá òun hmm. òun lọ́kọ òun náà tún lọ́mọ hmm. gẹ́gẹ́ bí wọ́n ṣe jẹ́ ọ̀rẹ́ mi tó tó wá jẹ́ àná mi sí. wẹ́ẹ́ sórí níní àbúrò mi ni mo lè máa fẹ́ kó bá mi tọ́jú ẹ̀ gan-an. Eh, ẹ̀yìn ojú mi wọ́n fi báyọ̀ ṣeré tí mo bá wá sí nàìjíríà mi torí tí ẹnu ṣe máa ń wà lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀. níní ọ̀rẹ́ mi lọ́la àti mo wà láti kékeré. wẹ́ ẹ káàdì wọn bọ̀ǹgọ̀ ló ń sọ ìmọ̀ àwọn àwọn kò má wọrí ẹ̀mí ọmọ akópa sí lórí àmì àná ah, àwọn bá yẹ close bí bá ṣe máa rí. ilé ayé ìkéré òkun. small it's Hello? Ah, how are you? kan ṣẹlẹ̀ kò sí lọ́dọ̀ mi gbà lábó gbọ́ ìsàlẹ̀ ẹ̀sìn mo mọ̀ ọ́ dáadáa náà mo mọ̀ ọmọ tó níwà pẹ̀lú. Kí o sọ pé mi não lè fẹ́? Ní sùúrù ní sùúrù ní sùúrù. O kò lè não pé mi ò lè fẹ́ bẹ́ẹ̀ yẹn náà. Mo gbà pa àbúrò ẹ̀yìn. Ó máa ní reason máa fi jẹ́ kí mo bóyá ah, mi ò lè fẹ́. Kí ni reason jẹ́ pé mi ò lè fẹ́? Eh, eh, eh, máa sọ yẹn fún mi, mi ì lè gbàgbé nǹkan bẹ́ẹ̀ yẹn náà. Ah, ṣé báyìí ṣe kúrò lọ́dọ̀ ẹ ni? O lè sọ nǹkan tó jọ orú nǹkan bẹ́ẹ̀ pẹ̀lú ẹ àbí pẹ̀lú mi. Ẹ mo fẹ́ gbọ́ mo kí ló wí. bàbá ẹ̀ ni. Ah! Oh! kúnlẹ̀ òun ò sílẹ̀ lọ́jọ́ yẹn. ooo kúlékúlé bọ́tìmù bọ́tìmù bọ́tìmù sórí nǹkan kan tó lè ṣe fún mi rẹ̀ mo nífẹ̀ẹ́ ọmọdé mo nífẹ̀ẹ́ gan-an mo nífẹ̀ẹ́ kọjá kọjá àpótí mi gan lérò nǹkan kan tó lè ṣe fún mi rẹ̀ jẹ́ kí kinní wà láàrin mi àti ẹ̀ ẹ́ òun ò mọ kankan kò mọ pé mo jalè rí kò mọ pé mi mo wá pa bàbá ẹ̀ tí wàá gbowó ẹ̀ kò mọ kankan nípa ẹ̀ kò mọ anything sọ́dẹ̀ ọ̀dẹ̀ ni mí ni wọn ní yóò mọ nǹkan báwo ló ṣe máa mọ̀ pé bóyá wọ́n ló ló sẹ́tì bàbá ẹ̀ up bóyá wọ́n ló rọwà káwá gbó lọ́wọ́ abẹ́ẹ̀ tó fi ta pípa bàbá ẹ̀ àdínkù ọmọ ẹ̀sẹ̀ ẹ̀ ọ̀ àdínkù ọmọ nǹkan mọ̀ mọ̀ mí ìṣàlàyé fún un jẹ́ kó wà láàrin mi àti ẹ̀ òbí tó bá sọ pé òun ní sọ fún èmi náà ò lè sọ fún mi ò lè wò ò lè sọ fún kí fọmọdé mi lè fi Ọlọ́run mi ní kúnlé mi ò lè step down mi lè fọmọdé ilé ẹsẹ̀ kò lè nǹkan kúnlé. dé ìbàyẹn sí pé kí wọ́n gbọ́ èsì mo tún bá no vacancy níta èèyàn tí wọ́n need ó ti pè ní torí ẹ̀ lọ́ ṣe kó uh, no vacancy sílẹ̀ wọ́n ti pè exactly tí wọ́n bá ti pè ní ẹ ṣì rí vacancy níta ṣé nǹkan tẹ́ ní tẹ́ ní ìdí sàn. báwo báwo ni mo wà pa. báwo ni iṣẹ́ ọ̀gá ọ̀ báwo ló gbọ́ ẹ. gbogbo ẹ ló ń da. mo ló ti wá ń bọ̀. ẹ <laughs> eh, mo wáṣẹ́ lọ sí iléeṣẹ́ tó wà ń bẹ̀ yẹn ni kò wá sáyè mọ́ ní kí tún gbìyànjú àwọn tó wà wájú lọ́hùn yẹn wò bóyá bó sí ń bẹ̀. Eh. ọ̀gá mo lọ wá lọ́sìn. wọ́n wáṣẹ́ kiri ni kò síbi tí mo ń lọ fẹ́fẹ́ tí lè máa fi ṣú ká wá ìta lè rí tó bá yé ṣe tó bá yé ṣe kódà má wọlé sí mọ́tò ibi ìbáyọ̀ ń ṣe ibi tàbí máa sọ̀rọ̀. ṣé wọlé. wọlé já máa lọ. ẹ ti rí ibi fáwọn oníyẹn o. láti kékeré ọlá bàkárì tó bá ń gbọ́ strongbow kò sọmọ náà olúwaye bàjẹ́lò olúwaye ká fàtà ni bàkà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àsọ tiwa ó fẹ́ kí ọlá darapọ̀ mọ́ wa ó ti lọ inú ògbà láàyè ògbà ọmọ ilẹ̀ láàyè ògbà gbogbo ibi ló gba lágbára kò tẹ́ wá ṣe fún àìbọ̀ ìbí tiẹ̀ báyìí wo ọmọ ó ti lọ hmm, ẹ fílà tó. bàkíánò. yòrò. bàbá àgbà. bàkíánò. bàbá. ọlá ṣùgbọ́n gbọ̀ngàn ó ti ríṣẹ́. àwọn mi ò ti pa mẹ́wòó ni ó ti lọ ó ti lọ iṣẹ́ wo ló ti lọ. wò máa wọ dàkínẹ̀ sáyà. bá jo ajo. oṣù kejì máa ní ìgbàgbé ni ẹ máa bá mi ká lọ. Let me taste Fajin alone. Ah, hola.

ta ló wà lápò ṣe máa yìí lójú yóò so ká lẹ sórí ọwọ́ ẹ ah. ọmọ kò sí ọkọ ìwọ̀nba ló wà níbi káwa fi ṣe fàájì. ó lọ ń papò láàmú yóò lára mi láàgbé ṣe o. ó ga ọ so bá a ṣe wà níbà ẹ mọ̀ pé ká máa ṣe fàájì ni kò lè wá sẹ́ran lẹ̀ ó yẹ ká wá ṣe ilé ní ká ṣiṣẹ́. ó dàbí operation ṣe sílẹ̀ ní lórí ní bẹ́ẹ̀ dé mi. Hmm? àti màá fọjú ènìyàn àti ìjọba àti ìjọba population kò dáa náà ẹ̀ka ti bẹ̀ for today ẹ̀ka ti bẹ̀ for today. a lè ti bẹ̀ a lè ti bẹ̀ yẹ́rọ bàkánù yẹ́rọ a lè ti bẹ̀ iṣẹ́ ìrọ̀mọ́ aláṣìkẹ́ owó ọmọ àṣẹ là ẹ̀gbọ́n mi kan ló fẹ́ lọ deposit owó síbi kan. ìyá ṣé à lè lọlé nìṣá ẹ dá wa lóhùn. gbogbo nǹkan ti ní ṣá kánjúkánjú ni. kí ni ṣe kánjúkánjú ní nígbà tá a jẹ́wọ́ bàtú bedroom tí mo jáde ní fifteen minutes ago tí mo ti tu twitch off tí mo tún di fine boy padà ìwà yẹn jáde ń sìn. ẹ nígbà tá a jẹ́wọ́ bedroom kan ṣé ẹ fẹ́ fi ìmúra ọkùnrin ẹ fẹ́ fi wéètì obìnrin àbẹ fẹ́ fi ìmúra obìnrin ẹ fẹ́ fi wéètì ọkùnrin àti pé wà tí ẹsẹ̀ nǹkan jù sí ṣáà ń lọ jọ̀dọ̀ àti yín wọn. a lọ jù bẹ́ẹ̀ lọ nítorí mo fẹ́ gbé owó ìyá báńkì. ẹ sọ fún yín mo ní ká ẹ gbé owó yìí sílẹ̀ sílé ẹ fi owó yìí sílé. my dear eh? today is weekend weekend lawa yìí bank does not open on saturdays tí bá drop owó yìí sí a lè lálàáfíà láti rìn ìgbéyò wa. mo ti gbọ́ ti yí o ẹ tẹ̀ dúró ṣé ti gbàgbé déètì ni èmi kọ́ ni fourteen February. February fourteen ah, èyí ni ọjọ́ òbí ọmọ wa. ẹ ẹ ẹ ok tá a bá dé àwa fi gbogbo enjoyment ọjọ́ ìbí. and and lovers day lovers day. Eh. tí n bá dé tí n bá dé ẹ eh, eh, o ti ṣojú pé mo ẹ ẹ oníbàárà yẹn ṣe bẹ́ẹ̀ yẹn o. ẹbí mi ìsọ̀yẹ́ ìfọwọ́ wa ni eleven. ìwọ tiẹ̀. yes sir bá a sọ fún àǹtí àgbà um, màá wá rí wọn màá wá rí wọn and uh, màá settle everything pẹ̀lú wọn ṣùgbọ́n. ẹ but uncle n tẹ́ sọ pé ẹ fẹ́ fún mi yẹn kọ́sà. tí bá dé màmá ṣe gbogbo ẹ̀ bọ́. ókè àti. ó dàbọ̀ àwọn kan tó. mo dẹ̀ fẹ́ kẹ́ bá mi gba owó yẹn lọ́wọ́ ẹ̀. ọ̀pọ̀ kan ló ní ni ó lọ́ọ̀ fún àti sọ́ọ̀tì ni wípé lẹ́nìí tó jẹ́ ọjọ́ birthday mi kò sọ pressure mọ́. àmọ́ ah, mú yẹn wá ah, ọlá máa mú yẹn wá ó dẹ̀ kó o mọ tí mo sọ ṣá kò mọ owó tí mo sọ tó bá ń bọ̀ gbàǹkúbà dínkùdí owó gidi ló ń jẹ́ bẹ́ẹ̀ pàkíánù mo fẹ́ kẹ́ bá mi gbowó yìí. ọlá jásí nǹkan tí yẹ̀rù gbòǹgbò ń sọ fún ẹ ìwọ náà bá ikọ̀ yẹn jókòó lé akọ̀ọ́run lé ní nàá káníṣu wà lára wa ni àwa ṣe àti jásí gbòòrò èní lọ́jọ́ bí ẹ èní tún ní va alẹ́ bá làásùn ọmọ gbogbo bẹ́bẹ́ tó bá ń ṣẹlẹ̀ ní sixty nine ní gbogbo ògùn lánàá gbogbo ọmọ wa ti ṣe kí n wá ti ṣe orí fún ẹ ká ní pé ṣú wà lára wa mi jáwọ́ gbòòrò ká dẹ̀ ṣe kí ni ká ṣiṣẹ́ yẹn ṣú àdé. ọ̀la yọ iye iṣẹ́ yọ di ṣíṣe ó ti yẹ èèyàn máa yí ẹgbà bẹ́ẹ̀. wà á bí ẹrù fún adé break ló máa ṣẹlẹ̀. ọ̀rẹ́ yẹn máa wọ̀

why why why Can the problem go away, no? Can the problem wẹ̀ ẹ̀ẹ́ lẹ́yìn ìgbà tí mo gbé eléyìí tán ṣé mi ló yẹ it. so it's ẹ̀ tí wọ́n á pàdídà my fẹ́ I get ajá ẹ̀ ti pàdídà ó fẹ́ máa

àyàn tiẹ̀ náà ní kò ń fara wẹ́lẹ́gbẹ́ ni ó fẹ́ máa fi yá lùdàmíra láì mọ̀ pé àwọn máa tọwọ́ òun yà ẹrù tìgbẹ́ fún ọ̀wọ́ yìí. ó lè ní tìgbẹ́ fún ó ní tìgbẹ́ fún in the first place ta ló kọ́ ọ̀bọ ìwé máa ń yìnbọn ta ló kọ́ ọ̀bọ ìwé máa ń tírígà wà lọ pa ẹ̀gbọ́n ti tèmi ṣọlẹ́ lè tó ṣe yìí ó ní lọ scot free èmi yàrá gbogbo tó bá rìn máa rìn pẹ̀lú fura máa kọ́ ẹ lára. Yàrá cool down ó yẹ kó mọ̀ pé ọlárèdè panikẹ́yẹ o ká máa sọ ẹgbẹ́ ìwọ rẹ̀. Yàrá Yàrá that's there for now tí ilẹ̀ kó gbẹ́sẹ̀ lé ó ti yẹ ìdájọ́. bíbá sọ ní kẹ́kọ̀ọ́ ọjọ́ kẹrìnlá oṣù kejì máa ní ìgbàgbé ni ẹ máa bá mi ká lọ ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ àwọn kan fi kọ́rọ̀ jọ ìṣẹ̀lẹ̀ sì ṣẹlẹ̀ ó pa gbogbo ẹbí lẹ́yìn fojú mi rí máa sọ fáyé ohun tẹ́nu mi bá sọ ní kẹta ọjọ́ kẹrìnlá eh. oṣù kejì máa ní ìgbàgbé ni ẹ máa bá mi ká lọ ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ àwọn kan fi kọ́rọ̀ jọ ìṣẹ̀lẹ̀ sì ṣẹlẹ̀ ó pa gbogbo ẹbí lọ. Bájúre kí ló dé tẹ ṣe insist pé mi ò lè fẹ́. kò sí nǹkan mo ṣàmọ̀ pé kò ń ṣe ní tó lè fẹ́. kò ṣe ní tí mo lè fẹ́ kò dẹ̀ sí nǹkan kan ẹ wo mi kì í ṣọmọ kékeré mọ́ ẹ má pàrọ̀ fún mi nǹkan tó bá wà ní ọ̀rọ̀ ìgangan gangan ni kẹ́ sọ fún mi ẹ fún mi ní good reason tí mi ṣe lè fẹ́. ọ̀dà níní sórí ọlá ó ní àrùn kan wárápá ni gbogbo ìdílé wọn ló ní àrùn yẹn báwo ni mo ṣe máa la ojú mi sílẹ̀ tí máa jẹ́ kí ìwà àbúrò mi lọ fẹ́ ẹbí oníwárápá ah, wọn náà wò tó rẹ̀ mo ṣe sọ pé o ò lè fẹ́ o ń ṣe ní tó lè fẹ́. tó bá jẹ́ ti wárápá ni ẹ fi mi àti ẹ sílẹ̀ ọlọ́run á ṣe. kì í tún ṣe yẹn nìkan o. kí tún ni. ọlọ́run ṣe ní tó lè fẹ́ báwo ló ṣe máa fẹ́ ẹni tó jẹ́ pé òun ni. òun ni kí ni. òun máa rí ká gbàgbé yẹn sí i. òun ló pa ìyá àti bàbá mi àbí. kí ló wí. òun ló pa ìyá àti bàbá mi àbí. ní ọjọ́ tẹ ẹ̀rọ mi pé kọ́ wọn kò owó tí dájú lọ gbà nípa àbí. ta ló sọ yẹn fún ẹ gbogbo ọbẹ̀ tẹ̀sán tilẹ̀ fi jóná gbogbo ẹ̀ pátápátá ni ẹ̀yin ẹ̀ wá sáré sí Ghana àbí bọ̀bọ̀dá kúnlẹ̀ bọ́tà ṣe dá ẹ̀ dẹ̀ really disappoint me ládùúrú gbogbo oore tí dáàdì ṣe fún mi ládùúrú bí dáàdì ṣe treat yín bó ṣe mú yín gẹ́gẹ́ bí ọmọ ìyá wá believe pé nǹkan tó yẹ kẹ́ fi sọ fún dádì nìyẹn but why dádì fi ń tọ́ yín kí lè bèrè lọ́wọ́ dádì tí dádì ò fún yín nítorí owó anyway kò sí nǹkan tí mo fẹ́ fi ṣe the only thing tí mo lè ṣe ló ń gbé mo ti gbé nǹkan mẹ́rin ojú mi rí máa sọ fáyé ohun tẹnu mi bá sọ ní kẹgbọ́ ọjọ kẹrìnlá oṣù kejì ní gbàgbé ni ẹ bá mi ká lọ kan àwọn kan mo torí ikú mo ikú tún mọ́ bá wọn lọ mo ti sáré kí n má tẹ̀ kí n má tẹ̀ mo ti wá tẹ́ báyìí eré kí n má kú ló wá kú báyìí o má tà láwìn má jẹ́ ọ̀pẹ́ ń gbá ibì kan ló máa já sí ibi ló bá fẹ́ já sí báyìí o olórí burúkú ọmọ lọ́lá yìí báwo ló ṣe máa sọ lọ́rọ̀ bẹ́ẹ̀ fọmọ yìí ọlọ́run ló mọ ibi tí ọmọ yìí máa ti sọ̀rọ̀ yìí dé àfi kí n máa sá lọ lóko kí n má wọ̀lú yìí mọ́ orúkọ mi àti bàjẹ́ nílé lóko lódò lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ nínú ẹbí pàápàá ó pọ́sibú káwọn ọlọ́pàá ti máa wá mi bí ẹ̀rù bá kọ òkè bó kọ ilẹ̀ ó tún níbi kan tá a gbé sí i. alúkò tí o kọ́ mọ̀ wọ́n ṣe ènìyàn jọ ngbà alukoro. Ah, ah, ó yàtọ̀ sí wọn ó yàtọ̀ sí wọn. mo wà pa. Ah, kí lè wá ṣe lérí àyè. a pé wàhálà kan yára lérí àmì náà ni wọ́n wò pé pẹ́ẹ́nì tàǹtà fi farabalẹ̀ kí wọ́n kọ́ wá fara sókè síbi ìjọ náà. kí lápùn ojú yín dàn. ọwọ́ ga ìgbà wọlé ẹnu àìpẹ́ náà mo gbórí wọlé nílẹ̀ tún fẹ́ máa ṣàmọ̀ fẹ́ máa kápára náà rí i. tí o kọ́ mọ̀ yẹ̀rú gbogbo ah, ah, ọ̀tọ̀ọ̀tọ̀ ilé àná ọ̀gbìn tí ò bá wá já wa ń kọ́ ah, kò yẹ kó jẹ́wọ́ rárá rárá kò yẹ kó ṣerú yẹn fáwọn pàdé ẹ̀ o ṣe bá wà ni. ẹ kí ló ṣẹlẹ̀. o tún béèrè. ọ̀gbẹ́ni o bad gan ọlọwọ ọba o bad gan so ọ̀pọ̀ báyìí jọ lẹpọ tó àjọṣe deal ẹran wa jáde wọn nìkan wa gbó já lọ Ghana kò bá má jẹ́ wọ tó dẹ̀ wọ́n pẹ́ kùn làá gan tó ti yẹ bẹ́ẹ̀ odijá sí ẹ̀kọ́ dáhùn sọ gan nìyẹn. aluko ó yẹ kẹ́ ẹ understand pé mi ò lè ṣòro ẹ̀ fún yín àṣebí mi mo páàkì sí tí mo pe yín mo máa ń fi yín sọ́kàn ọ̀rọ̀ yín dẹ̀ máa ń dùn mí gan mo tẹ̀ máa rí léè tí mo dé kí n tó tún para lọ màá ṣẹ́tù yín. ṣẹ́tù àwọn wo síbẹ̀síbẹ̀ o má gbé yẹn wá lọ́wọ́ ẹ̀ rárá ṣùgbọ́n gbàgbé yẹn àwọn olùfẹ́ ṣẹ́tù láti gbà wo àbọ̀ máa gbọ́ màá sọ́dọ̀ máa fọ̀ bọ́ọ̀lù wa níṣà. ọ̀gbẹ́ni yọrọ gbogbo àwa ti mú ẹ àdáta àwọn lágbẹ̀dẹ kò yàrá mọ́ síbẹ̀ ọ̀rọ̀ kọjá lẹ́bùn kan tó ń sọ yẹn. nígbà tó mọ̀ mọ́ tó fọ́ bu yán ó bí nọ́ọ̀bù egun wà lẹ́nu pàkà oníwà jẹ́ pé o ò já sí kò sẹ́ni tó lè jẹ̀gùn ẹ̀kọ́ lọ sọ́ọ̀fù yìí. àlùkò wọn bí mo ti sọ fún ẹ pé mo máa ṣètò yín kékeré nìyà o. nínú báwo yẹn lọ́wọ́ nù bá. nínú báwo yẹn lọ́wọ́ nù bá níní olólùfẹ́ mi tòótọ́ olólùfẹ́ òdodo mi ò lè kojú ẹ̀ báyìí sọ̀rọ̀ ni mo ṣe kọ ìwé ìsílẹ̀ fún ẹ mo nífẹ̀ẹ́ ní tòótọ́ mo sì mọ̀ dájú pé ìwọ náà nífẹ̀ẹ́ mi ṣùgbọ́n ó kàn wu ajá òṣùpá kí ó mọ́lẹ̀ bí òṣùpá ni ọlọ́run ò gbà fún un ó wo èmi ọlọ́run iwájú kí n fi ìwọ níní ọlá ṣe aya ṣùgbọ́n kádàrá ò fi ṣe wá lóore ó dùn mí ó ń jẹ́ òǹbànújẹ́ ọkọ̀ fún mi tí mo bá ń fojú mi rí ẹ tí mo sì mọ̀ wípé ikú àwọn òbí ẹ ọwọ́ mi ló ti wá wọ́n ní ìgbọ̀nsẹ̀ kékeré létí àwọ̀ gbẹ̀gìrì bàbá nù kúrò bójú kúrò níbẹ̀ ọkàn lè kúrò níbẹ̀ ìbàjẹ́ ọjọ́ kan dẹ̀rí kì í tán lógún ọdún mo mọ̀ wípé gbogbo ìgbà tí o bá rántí ọjọ́ burúkú yìí tó sì ń fojú rí mi inú ò lè dùn sí mi láéláé gbogbo ẹni mo rò papọ̀ tí mo fi ṣe èyí tí mo ṣe yìí mo ti arrange pẹ̀lú bank manager mi kí wọ́n fún ẹ ten million naira sórí ilé tí o wà nínú ẹ̀ pẹ̀lú gbogbo àwọn ọkọ̀ tí ó wà ń bẹ̀ gbogbo wọn pátá ó di tiẹ̀ látòní lọ èmi ti bá ọ̀nà mìíràn lọ mo ti múrìn àjò pé kan mo ti gba ẹlẹ́bùn mi lọ ọlọ́run á pèsè ọkọ tiẹ̀ fún ẹ. làṣẹ ní ká ṣẹrẹ rẹ ò ara ẹ̀sán àké ẹnìkan ni ó mọ ẹ ṣọ́ra ṣe eré tajà fógún ọdún sáà ìrìn fàájì ní fẹ́ ṣìyàn òun àlọ́ ní lọ́wọ́ gbọ́. ọlọ́run àgbọ̀ ń bọ̀ báyà. ọlọ́ṣà tó dàrán borí. aṣọ olè ló dàbora dàbora. aṣọ olè ló dàbora o. aṣọ olè ló dàbora dàbora. ọlọ́ṣà bá tún aṣọ olè ló dàbòrà dàbòrà. olè ọ̀rọ̀ ayé wa mọ̀ wí. aṣọ olè ló dàbòrà dàbòrà. ọkì lẹ́nu láàrin ẹgbẹ́ wọn. aṣọ olè ló dàbòrà dàbòrà. àti pé ọjọ́ gbogbo ń tó lè. aṣọ olè ló dàbòrà dàbòrà. òjijì ìka ń lé wọn pa gbẹ̀yìn o. aṣọ olè ló dàbòrà dàbòrà. ọjọ́ kan péré ni ọjà rẹ̀. aṣọ olè ló àṣà olè ló fẹ́ níbi tó ti ṣẹ̀. àṣà olè ló dàbọ̀ra dàbọ̀ra. kádégúnjalè ló ń jáwọ́ mọ́ wí ọ́. àṣà olè ló dàbọ̀ra dàbọ̀ra. ohun tó jẹ́ ti yín máa fò yín rù. àṣà olè ló dàbọ̀ra dàbọ̀ra. ẹ̀yin ará mi ẹ fẹ́ yí kọ́gbọ́n. àṣà olè ló dàbọ̀ra dàbọ̀ra. eré tájà fogún ọdún sá. àṣà olè ló dàbọ̀ra dàbọ̀ra. ìrìn fàájì ni ó jẹ́ fẹ́ ṣí. àṣà olè ló dàbọ̀ra lọ ṣàbàdàn àrán borí. aṣọ olè lọ́dà. ọlọ́run á máa ràn yín lọ́wọ́ ẹ ṣé mo dúpẹ́ ẹ̀yin náà kúkú mọ̀ pé obìnrin ni ilé obìnrin ò dẹ̀ kí ń pẹ́ ṣú àti pé gẹ̀dẹ̀ ọmọ ni hmm. fùfùfù ló ń wú ṣùgbọ́n tó bá tètè ṣe gbogbo nǹkan tó fẹ́ ṣe pápápá ṣe mọ̀ pé ìbùgbọ̀n ọkàn tiwa gan apàdé. ó ṣe gan <laughs> ah, iṣu ọmọ àjìnà fún ẹ jẹ eh, ọmọ ìyá tó lórúkọ a tó lórúkọ a lè ṣeun dèdà fún ìdílé fún orílẹ̀-èdè yìí tí o bá wá dàgbà tó wá bímọ tí òun náà bá lọ tọ́jú ọmọ èmi náà lọ tọ́jú ọmọ náà àwọn òbí ìnáṣẹ́ fàdà. ibo lẹ ti gbọ́ bẹ́ẹ̀. lọ sí èmi máa fọ́ṣe èmi náà wá ṣe nursing father èmi náà bá tọ́jú ọmọ. ẹnikẹ́ni àti ìkàlẹ̀ ti bímọ mi kò bẹ́ẹ̀. kòdù kòdù kòdù kòdù báyìí àgbọ̀ mi ọ̀gá náà á bàtà á owó nílé ìrìnrìn ìlàlálà. oh god. oṣù kejì máa ní ìgbàgbé ni ẹ máa bá mi ká lọ ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ àwọn kan fi kọ́rọ̀ jọ ìṣẹ̀lẹ̀ sì ṣẹlẹ̀ ó pa gbogbo ẹbí lẹ́kọ̀ọ́ ohun ojú mi rí ohun ojú mi rí máa wí fáyé máa sọ fáyé ohun tẹnu mi. oṣù kejì máa ní ìgbàgbé ni ẹ máa bá mi ká lọ ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ àwọn kan fi kọ́rọ̀ jọ ìṣẹ̀lẹ̀ sì ṣẹlẹ̀ ó pa gbogbo ẹbí lẹ́kọ̀ọ́. kíjàmbá má pa wá ṣàìdá lọ́lá olúwa a ò ní jálà ń bá káyé. ibi má kàn yín ojú mi rí máa sọ fáyé. àtẹ̀wọ̀n àdúrà o. mi bá sọ ní kẹ́kọ̀ọ́. ọjọ́ kẹrìnlá eh. oṣù kejì má ní gbàgbé ní. ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ àwọn kan fi kọ́rọ̀ jọ mm-hmm. ìṣẹ̀lẹ̀ sì ṣẹlẹ̀ ó pa gbogbo ẹbí. tọrọ òmùgọ̀ nìkan ló lè ṣe yẹn gbọ́n. kí ló ń ṣẹlẹ̀ kí wọ́n mú fáwọn aláìsí kan fún wa. eight eight ìwọ kò ní mo ń pè ní tó kó tó máa rọjú kó tó máa rọjú mọ́ mi mama ẹ bá ìkókó náà mọ yín náà ewu ni tí wọ́n máa gbé ohun ká máa fẹ́ fún. kò sọ́mọ kankan bẹ̀ yẹn. ó wà ń bẹ̀ láǹfẹ̀ fún látàárọ̀. Mini Mini o. Ẹni tá ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀, àwọn kan fi kọ́rọ̀ jọ, ìṣẹ̀lẹ̀ sì ṣẹlẹ̀. Lọ́lọ́ dáwọn àlejò lóhùn jàre mi, tó kàfà bí ìkù. Kí ni ìtumọ̀ ẹ̀? à ń pẹ́ pé kó wá sábà òun ti báyà síwájú ní ní ní ní ní nọ́pẹ́ ìwà pẹ́ ló ní sí o Ah, ah, oh, ó oh, oh, ní fún mi ni kí ni túmọ̀ ògbélé kan kọ̀ lọ́mú five alive wá jọ. Ah, wá wá wá wá kí ni túmọ̀ yẹn sì kí ni túmọ̀ yẹn tá ló ń pòṣe sí ṣíṣe ọba àwọn owó rẹ lọ ṣiṣẹ́ ń bomi òun lójú oṣù tó wá yọ kiri o tún lẹ́sìn o tún pòṣe àwọn ọ̀rọ̀ mi ò rí ẹ mi ò rí ẹ kò tẹ́ tó rí ẹ àárí ẹ. ẹ jẹ́ má bínú o kí ló ń ṣẹlẹ̀ o ah. kí ni kí ló dé. màdá ẹ má bínú o. màdá kọ pé imú imú ló fi bá a sọ̀rọ̀ ó tún dé sí ló ti báyà síwájú wọ́n lè sọ fún ó ní sápò rẹ̀ ni àwọn wà níní ẹ̀. mo ń gbá nínú kí nìkan tó dé tínú ẹ̀ ò dùn mọ́ mo lè sọ fún ọmọdé yìí mo ní tínú ẹ̀ bá dùn kó ọgbà lẹ́yìn kó lọ máa ronú bẹ̀ àbí kí nìkan tó dé gan-an ní ọ̀rọ̀ ẹ̀ sí mi ni. kí má bínú wo bí bí ọkọ̀ máa bẹ́ẹ̀ mi ta ọjà bí bẹ́ẹ̀ gbọ́dọ̀ máa dùn ní èyí lè máa ń ṣe ọ̀yà àmọ́ kọ́sítọ́mà ni kò ṣe pé wọ́n pè é kò sú ẹnu báyìí wọ́n ní kí mẹ́kì fà níní níní o. mọ́mí mi ì ṣe kọ́kọ́ fún wọn. ìwọ ò ṣe kọ́kọ́ fún wọn. Eh, eh, inú àbí máa kú òkì ń dùn inú òkì dùn inú òǹdùn lójó inú òǹdùn lójoojúmọ́. Ah, ọmọ burúkú ẹjọ́ tó ọlọ́run ẹ má bínú o. inú ìṣòro má bínú ọmọlúàbí ni on a good day ọmọ tán síbẹ̀ gbogbo nǹkan tí wọ́n bá ní lèèyàn máa fi ṣọ̀yàyà ó ní kò fi ṣọ̀yàyà gbogbo ìgbà ẹ̀wọ̀n kan tó kójọ náà ẹ̀wọ̀n kan tó kójọ. ó di nǹkan jọ. kí ló rí. kí ló dì? ń gbá níní ẹ̀rọ ẹlẹ́rù olóko ti ra mábọ̀ mábọ̀ mábọ̀ àṣírí ẹ̀ mọ́ náà ṣírí ẹ̀ kí ló kó òun rè é kí ló kó ẹ bẹ̀rẹ̀ pé kí ló kó ẹ ẹ wo ẹ wo ẹ wo ẹ wo mọ́tò kó. èmi ni mi ni mi ni mi ni mi ni mi ni. ṣe bí sílọ̀ máa ti lè lọ́sọ̀. ṣé ìdùn ẹ̀ lọ? kí wàá láti ṣe báyìí àárín ìwò la wà nínú yìí. wọ́n yá òbílẹ̀ abíkálẹ̀ kò máa wà ní. mú yẹn kúrò mọ́mọ́ ní ìjà ó dájú ọjà ìbọn ìyá yẹn pèlè níní àbí wàá rọ́jú kílẹ̀ mọ́ tí ẹ bá ti mú àgbẹ̀ lọ sọ́sọ́. òun ṣe mí òun gbà mí láṣẹ ń dúpẹ́ lọ́wọ́ ṣíṣe ni ayé burú jẹ́ ìjọlọ mọ́ wọn torí mi má gbà mọ́dẹ kó ṣẹ̀ wá. báwo lẹ nínú yẹn ọlọ́run fún mi lálàáfíà wo wàhálà díẹ̀ wà o. Hmm lọ dókítà ohun tí ń bọ̀ ń sìn owó tá a máa san dẹ̀ pọ̀ jẹ́ mo dẹ̀ ti lọ káàkiri bóyá màá rówó mo sún dọ́dọ̀ yàbèjì ọ̀gá wa ah obìnrin yẹn ò ń ṣàbíamọ tó bá rí bó ṣe ṣe sí mi padà yìí máa sanwó ló ṣe pàtàkì jù sí yẹn. ó ń sunkún ni eléyìí ò ń ṣọ̀rọ̀ ẹkùn bá a ṣe máa rówó gangan gangan gangan ní kókó ó ṣe ń pẹ́ bí yìí nígbèsè wa ń pọ̀ sí ṣó mọ̀ ni. ó mọ tó máa bá mi ṣe báyìí ó rántí ọjọ́ yakun tèmi àti ẹjọ́ lọ ìyá alágbá fún un. ẹ mú mọ bẹ mọ ọtí. jọ torí lọ wá bá mi lọ bẹ tó bá débẹ̀ wá bá mi ṣàlàyé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ fún ọ àti gbogbo tí dókítà sọ fún ẹ elógún olówó tí dókítà sọ. ten thousand naira lọ́pẹ̀ máa ten thousand. mo dáwọ. mo dára ń bọ ní kí n ti kù láìsẹ̀ bí láìsí ara ọmọ mi ó tún bá mi padà lọ sọ́dọ̀ wá sọ fún un pé títí ìrọ̀lẹ́ màá kàn lára kí ráyè sá sọ́tún sá sósì. So kí má bàa débẹ̀ lọ́wọ́ òfò. ó dà àmọ́ ẹ má pẹ́ kẹ́ tó wà o. n ò ní pẹ́. ó Ah, one eight. ẹ eh? one eight ah ah eh, ní kí ni orí erin àbórí wa. Omo. ọmọ bẹ̀rẹ̀ mọ́lẹ̀ kò ṣírò iye tó jẹ kò yẹ ká mọ iye tó jẹ sìn orí ẹ̀dí lánàá one eight wọ́n ṣàwọ́ lẹ̀ ni. yọ tún ọmọdé ilẹ̀ kílẹ̀ ẹ eh, one thousand eight hundred and fifty. ìwọ̀n pé nǹkan tá a jẹ ẹ náà ó wọn náà di tó kù mú. o tún fún lọ́wọ́ nìyẹn kí ni túmọ̀ ẹ̀ sí. ẹ tiẹ̀ gbọ́ná ìkejì yẹn ń kọ́. èwo nu wọn. tọ́gà iná ibà lọ́jọ́ yẹn. nínú ọ̀la ó wà lọ́sibítù. kí ló ṣe. ẹ wò ìjọ tí màmá nà yẹn wọn nà ọgọ débi pé ó fi kùn gún igi tá a kó sílẹ̀ àtìgbà yẹn bàdínú ti ń rún sọ wá gbé lọ sí ọsibítù bọ́ ara ẹ ti ń balẹ̀ ṣá. Ah. ó ti ń gbádùn sí àbí ìgbà ló máa kó lọ hospital. ẹ ó yẹ kó ti wálé àmọ́ àárọ̀ hospital yìí sàn. ṣé o mọ hospital rẹ. ọdún ewu ni tiẹ̀ ń sìn o ti fẹ́ lọ wo lọ hospital ni ọmọ wa jẹ́ alọ́bìtà ń lọ time ti ń lọ. a máa lọ́bìtà ń lọ ṣe sùúrù náà ṣe sùúrù lọ́kọ̀ hospital yẹn wà mọ́. ìṣùgbọ́n kí o mọ̀ àwọn kan tó máa pàdé èdè ẹ̀. ó kọ́ àwọn ọmọdé yìí náà ló ń kọ́ tó máa dé lọ́la. ìyẹn náà ọmọ alámàlà ló kí ló ti fẹ́ gbà yìí sí àbúrò ẹ̀. ọmọ tó máa dé lọ́la mẹ́. ìyá ọkọ mi dákun kò sẹ́bí kò sára èmi kan ṣoṣo tí mo kù pẹ̀lú ẹ̀ bí mo ṣe ró mo ró yìí ìwọ̀nba tí mo kó wá yìí gan ará àdúgbò ló fi ṣàánú mi jọ fóònù ni mo sàárè ọgbìn. àmín ẹ wo màmá wọn ní ọ̀rẹ́ ń jẹ ọ̀rẹ́ ọ̀rọ̀ àjọra. ẹnìkan kì í dúpẹ́ mo tọ̀ pọ̀. wọ́n máa rí wí ẹni tó bímọ tó sọ ti ẹni tèmi yé mi ẹni ọ̀jẹ́ mọ̀ pé ti ẹ̀yẹ lóòótọ́ ah, tí níní ọlá tí ò bá ṣe ti bọ́lájí nínú ọgbà yìí ẹ mú yóò obìnrin tó wà nínú ọgbà yìí ni ẹgbẹgbẹ̀rún obìnrin nínú ọgbà yìí wọ́n ṣe ti bọ́lájí èwo wà ń tèmi anyway tó bá jẹ́ lórí pé ẹ mọ anybody mọ́ mi. ẹ̀yin fìyẹn sílẹ̀ ẹni tá a gbéyàwó bá ń kọ́ kí n garun o ìyàwó ìyàwó pé tí gbogbo wọn ò bá gan ló mọ̀ pé mi à ń fò ní. ẹ bá wọn ilé ṣá. nínú sórí nígbà mi ti bá kọ̀ wọ́n ti àwọn ọmọ màá kọ́ máa dúpẹ́ fúlọ̀ ẹ̀kejì ẹ̀yìn pàtó pa sórí tó bá sọ fún mi pé ọ̀la ní ọdún márùn-ún sísìn wà á rí àlòfẹ́ ọkọ̀ mà nírọ̀ ni. dádúró bóbìnrin ṣe pọ̀ tó. ṣé o lè tọ́ ni obìnrin pọ̀ jẹ́ wá sọ bíṣọ̀pù ṣe wà bíṣọ̀pù bá jọ dà. bó ti hàn kílẹ̀ kẹ́ pọ̀ tó nílẹ̀ tíṣọ̀gó bàrí kẹlẹ̀ kò ní dúró mú kankan. Mm ó dáhùn kí wàá ní ṣòǹgó ọlárẹ̀wájú rí o tó fi yan níní níkele. <laughs> ìbéèrè la ló béèrè ìbéèrè la ló béèrè sórí níní èmi gbàgbọ́ wípé olórí ìfẹ́ láyọ̀ sọ̀rọ̀ mi yé ẹni tí ò bá nífẹ̀ẹ́ irú wọn ló máa tán máa ń dágbé mo ṣe gbàgbọ́ wípé àyànmọ́ ìfẹ́ látọ̀run òun ni tèmi àti omi ó lẹ́wà ọba òkè tó fún ẹ níwà tóbìnrin bá dẹ̀wà tó bá ti lẹ́wà tó níwà irú wọn máa ń mú ṣe yangàn láwùjọ láyaláya hmm. ìwà yẹn ni mo rí nínú ẹ tó fi wù mí láti fi ẹ ṣáì aya mi. kádùpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá tó dá mi lóbìnrin tó tún fún mi ní ẹwà pẹ̀lú ọlárẹ̀wájú mo tún fi ọpẹ́ fún òbí mi tó tọ́ mi tó fi ẹ̀kọ́ ṣomi fún mi. ọ̀làríwájú ọ̀làríwájú tí ò ní rẹ̀yìn láéláé ìwọ mẹ́kùjọ àkókò tó rọ̀ ló kọ lẹ́tà ìfẹ́ òtútù ló mú lẹ́tà ìfẹ́ dídò lólùfẹ́ afẹ́fẹ́ ló ṣe ìtọ̀nà ìfẹ́ bójú bá rọ̀ lárọ̀ jù bá fẹ́fẹ́ fẹ́ tó tútù mú lámùjù kí olólùfẹ́ méjì fi ìfẹ́ kojú òtútù kí olólùfẹ́ fi ooru ara wọn ṣàṣọbúra láríwájú ìwọ nífẹ̀ẹ́ àkọ́kọ́ ní agbára ọlọ́run ìwọ́de ló máa jẹ́ ìgbẹ̀yìn mo ṣèlérí fún ẹ wípé mi ò ní dá èmi lè ní fi ẹ́ sílẹ̀ láàyè. ó ṣe ìwádìí ṣé o gbogbo ṣe sọ̀rọ̀ yẹn bó ṣe mú lẹ́sẹsẹ ó wọ̀ mí lákìyẹn mi ara ó yẹ kí n rántí sinimá ọmọkùnrin kan báyìí tó ṣe wà kan mo wò mo wò ẹyìn ẹ forúkọ ọmọkùnrin ṣe o núré ní ààrẹ mọ ṣé kì í ṣe ìtọ́pẹ́ ní ọkọ̀ ẹlẹ́gẹ́. ó ṣe ó ṣe òun náà ni. ọkọ̀ ẹlẹ́gẹ́ ìwọ ò gbọ́ nǹkan tó sọ nínú eré náà ni. Mm, wọ́n sọ̀rọ̀ gan-an tó rọ̀ mọ́fẹ́ ọ̀rọ̀ pọ̀ tó sọ gan-an tó rọ̀ mọ́fẹ́. ó ní pé ọkọ̀ ẹlẹ́gẹ́ lọkàn obìnrin àfi ká pamọ́ bí ẹyin ojú torí wípé kò gbọdọ̀ fọ Bàbá lórí. Ẹ kú dé òkúta. Ẹ̀mí ti ń fìlà tó ń nù. Ẹ má bínú pé mo dá fi yín sílẹ̀. Ẹ no problem. Ibo sàkókò wọn ní pẹ́. Wọn ní pẹ́ wọn ní pẹ́ dé. Èmi gan ni mi calculate time yẹn dáadáa. Àti pé sórí àmọ́ tó wèrè tí mo wọ̀ ah, ó dọ̀pútọ̀ wà ní mo ṣe ń terrible. Gbàmù tún bọ́lẹ̀ bàmù tún gorí ọ̀kadà. Àwọn ọ̀kadà gan wà láwọn tó wá ní ah, wà láwọn lòun lọ́lọ́ọ̀kan yìí mo rò pé òfin tí wọ́n ṣe fún wọn pé wọn ò gbọ́dọ̀ máa gbèrò lálẹ́ mọ́ ojúmọ́ wọn fẹ́ pa gbogbo owó wọn papọ̀ <laughs> eré burúkú mo ní ah èmi ò lẹ́tọ́ ẹ̀mí jẹ́ ń bọ́lẹ̀ <laughs> kẹ̀lẹ́ máa jà torí ara dá máa sọnù torí pàdé pẹ́ fọlọ́ àbúrò nìkan olúwa ṣeun nínúlá ṣé wọn náà lè ṣé wọn pé ọlá handsome ẹ ṣé wọn pé handsome plus money is equal to ẹtìkẹ ìwọ gan lọ wá jókòó ti ẹtìkẹ <laughs> wo jésù ọkùnrin kan fún ẹ o gbogbo ẹ ti kẹ bó ṣe wáá jẹ yẹn o wọn ò bí one million rẹ rẹ o tó bá ṣe ẹgbẹ mẹ lọ mi wọn ò fi bí bí kúkú bí yíyẹ ni <laughs> wọn pé ọlá ní àpọ́nlé fún mi gan respect mi ti pọ̀ jù lọ́wọ́ ẹ̀ and ah, you know why mo ti mọ̀ ní ìsìn ah mo ti mọ̀ láti àti máa sún ogún ọdún àná àwọn búrẹ́dì àtẹwà kéékèèké dáná fún ńgbà náà ọlá rẹ̀ là ń jẹ dàsìkò táwa yìí o tọ́wọ́ la fi sọ̀rọ̀ fún ńgbà náà tí wọ́n á san pọ̀npọ̀n yìí wà ó tọ́ba ti ṣe ọ́ sọ fún mi ń bó dín bí ejò ajẹ́ ní ṣe lù mí kúkú bí yíyé. ẹ ṣe gbọ̀ngbọ̀n lórí mi. àìdípẹ́ ara ẹni. ẹ wò ó tẹ̀ lọ́rọ̀ kan tí mo ti fẹ́ bá yín sọ tipẹ́tipẹ́ àmọ́ mi fẹ́ kí Ọláwálé mo fẹ́ kó wà láàrin mi àti yín nìkan ni ṣé ti rí ọlá ń ṣẹ̀ mí lẹ́nu ọjọ́ mẹ́ta yẹn. kí ló ṣẹlẹ̀. ó láti lè ṣòre jù kò ń ṣe pé mo ní kó má ṣòre tíyàn bá ń ṣe tó bá ti ń pọ̀ jù ìgbà mi ò máa ń tàn sí àbùkù. abẹ́tẹ̀. ẹ̀tẹ̀ ẹ mọ̀ so many people akó máa wá sọ́fíìsì ẹ̀ wọ́n á máa ẹlòmíì ẹlòmíì tí wọ́n bá ti yà mọ́ ẹ̀ pé ń pa irọ́ ni hmm. wọ́n á kọ́ cook up stories oríṣiríṣi ọlọ́run tẹ̀ ní investigate bóyá tó tọ́ ni bóyá kìnìún kan ni o wọ́n ti rí bàbá olówó bàbá láàánú akọ́ṣà máa fúnyàn lówó a máa da owó nù ṣe gbogbo ẹ̀ mí ìwẹ̀ mu ti bá sọ́sọ́sọ́sọ́ ah, mi ni kò má ṣòre bọ́ dínkù so many projects ló ní tó ti parí owó yìí ò lè fi ṣe tán ṣùgbọ́n ọlọ́run ní gbọ́. Hmm. orí sọ ọ tọrọ lọ sọ irú èmi gan èmi gan tiẹ̀ ti ń rò irú bẹ́ẹ̀ mi gan ṣe máa ń wá gbogbo ìgbà tí mo máa ń yọ lẹ́nu mọ́ pé ọlá wá fún mi lówó gbá wá fún mi lówó àwo gbogbo wàhálà náà ti pọ̀ jù lóòótọ́ àbí. àìrò ọ̀bùdá núré níbi tí yín wà ní bí tí yín kọ̀ náà. ok ah mo èmi rò pé bí gbogbo wa náà ń sọ ní sí àwọn tí ń wá sọ́fíìsì ni àmọ́ sórí tẹ́ ń bá wò ó dáwọ́ ẹ̀ sàrà ni téèyàn bá ń ṣe tó bá ń gbèyàn kéèyàn má dẹ̀yìn bẹ́ẹ̀ ojú tí mo fi wò ó nìyẹn o torí rònú tó ń ròyìn èmi kan ti rò ó rí ọ̀la ọ̀la ẹ̀ orí ẹ̀ tó ti kéré nìsín ilé tẹ́ ẹ ọ̀la lè fi tọrọ ẹ̀ kí ni ọ̀la ó lè sọ bí di refugee camp kọ́kàn gbọ́ ní news lásán pé àwọn kìnìún kan ogun dé o kìnìún kan àti kìnìún kan kọ́kàn máa wú ọ̀nà tẹ̀lifíṣàn báyìí ó lè kí fóònù mọ́lẹ̀ kó ló ń pe federal government pé ẹ máa kó wọn bọ̀ ilé òun refugee camp ni níbi tí mo mà dé ó tún ti yàtọ̀ àmọ́ sórí téèyàn bá ń ṣe ní tí ò da tó bá ṣe lọ́nà tó gbà da ní tó dalẹ̀ nìyẹn ṣe ojú tí mo fi wò nìyẹn o I agree with you pé owó yẹn dàbí òun waste ẹ̀ kò mọ value of money àbí but if you look at it very well bí o ṣe mọ value of money yẹn àwọn tó ń ṣe fún àdàwọn tẹ̀ wá parọ́ wọn á fi brain gbà ni wọ́n ṣe kan ni àyẹn inú wọn tún lọ ṣé ká fi sílẹ̀. bó ti wà ń sinzan púpọ̀ gan ti jogún lówó báyìí ọyọ ọmọ ọbọ mi ni ọkọ mi mọ ọ̀rọ̀ kọjá Amẹ́ríkà ò mọ ni èmi ló ń sábàbí rẹ mo ní paul ó sì máa ń wo àmàlà ọkà ló wù jẹ. má bá yín ṣe mo ti gbómi lẹ́yìn ọ̀nà torí kì í ṣe tọ́ ẹnjú òní ọlọ́run ọmọdé máa ń ṣe ọ́ ẹ̀jẹ̀ bó ṣe dàgbà ti wà lára rẹ̀ tó bu wáìnì fún yẹn tó tún gbé padà nulẹ̀ <laughs> bó tún ta ni kò yíya. lọ alọ́ra kìíní yẹn in fact seventy five thousand naira laba nígbà tá a débẹ̀ so mo wá ní kí n fún yín ní balance of five thousand naira. kí ló fẹ́ lè ṣe kò dá ní kó lọ fi ẹ ṣe gbogbo restitution tó fẹ́ ṣe lórí ẹ̀ ṣe tí tí ò bá tó jẹ́ kí n gbọ́. ó dà wọ́n ó dà wọ́n. owó ní seventy five thousand. ṣèbí àwọn bọ́ọ̀sì náà ń ṣọ́ọ̀ṣì náà máa jáde. ṣé ní gate. ìyá ò ṣe ẹ̀sùn ìkan lára wọn ni ṣùgbọ́n lọ́jọ́ ìmú ṣáà mo ti máa rí wọn tó máa ń wà ń bẹ́ẹ̀ mọ́ fún wa lílé fún wa lílé mo pọ́n kàn ní courage lọ́jọ́ kan ni wọ́n á bá mi pé kí n jọ pé kí n ṣàánú kí ló ṣẹlẹ̀ kí ló dé ó ní motorcycle lòún bọ̀rẹ̀ òun àìtẹ́lẹ̀ ẹ̀wọ̀n ti jáṣẹ lára méjì ọba gbàǹdì òun kí ló bá kí n ṣe ó ní tí n bá lè help òun bóyá kí kàn bá òun wá ayọ̀ kan ah, ó dáńgbà ẹ̀ wọ́n fẹ́ ṣiṣẹ́ ni kò tí ní nǹkan tó fẹ́ ṣe ò fẹ́ ṣọ̀lẹ̀ fine kò sí wàhálà èèlò náà ta motorcycle ó ní seventy five eighty mo ṣàkó eight thousand fún un ló wá padà wá sọ pé òun ti ra àgbọn tó kó change kó máa kó change lọ kó lọ fi ṣe owó registration ni. ti rí ká ní pé àwọn olówó tajọ ń gbé nínú ẹ́stéètì wọ́n ń wùwà bó ṣe ń wùwà kọ́ mú kan náà àwọn boys yẹn kọ́ help wọn ni mo ṣọ́ ẹ pé ẹ́stéètì máa better off. sori Nàìjíríà pàápàá fúnra rẹ̀ máa jẹ́ a safe place to live in kọtá àwọn òmùyàn ọmọ nìyẹn tá a bá fojú neglect gbogbo àwọn ọmọdé pé ah, olówó lọ́wọ́ wà wọ́n pé pé hmm, kí làwọn lè jẹ tí ò bá fowó ẹ̀ tọ́jú wọn kó wáṣẹ́ fún wọn tó bá vent anger wọn orí àwọn olówó yẹn ló máa padà sí of course kò sọ pé táàrí táàrí táàrí ẹ̀kíní kan ẹ̀jọ̀sá ẹ̀jọ̀sá tó bá kówó ẹ̀ wà lọ́wọ́ pé wọ́n gbogbo ọ̀nà fẹ́ ṣiṣẹ́ wọn fẹ́ ní lárí náà báyìí báyìí ni mo ṣe báyìí báyìí ni mo ṣe tí gbogbo àwọn olówó ní nàìjíríà bá lè parapọ̀ àbá kò ní sí gbogbo wàhálà yìí náà wá fúnra ara fún ara fún wàhálà sáà lórí because táà bá tẹ́ kí àwọn ọmọ akọ̀dà fa bá fa wàhálà wọn ló ń ṣẹlẹ̀ náà. ṣé oúnjẹ ti lọ. ẹ wọ́n jẹ lọ bá. ok ẹ sáré clean up and dress. okay. Oh, wá gbá wọn fún àyè. kẹ́yìn mi ti wọ̀ra yìí. ọ̀rẹ́ mi gidi ni. bá a ṣe wà yẹn èmi àti ẹ̀. ọ̀rẹ́ mi ni láti kékeré. báwo ni Ghana. ó ń fàyè ó ń fàyè fàyè. ṣùtú wa dé permanently sìn ni àbí ṣé wọ́n máa ṣe ọ̀fà náà náà. mo kàn sáré wá lé wa mú nǹkan. mo jẹ́rìí mo jẹ́rìí. máa wò sórí ìwọ́n sọ pé ó máa ń dákẹ́ ọmọ àṣàrà ni èmi ò mọ́ pàbúrò ẹ̀ káàdì mo ti wá wò àbàjẹ́ sóhun kan bó ṣe bó ṣe máa hàn rí náà. àbúrò máa rí iṣẹ́ ọlọ́run òbúkọ ní tòun di méjì lọ́wọ́ ìyá òun hmm. òun lọ́kọ òun náà tún lọ́mọ hmm. hmm, gẹ́gẹ́ bí wọ́n ṣe jẹ́ ọ̀rẹ́ mi tó tó wá jẹ́ àná mi sí. wẹ́ẹ́ sórí níní àbúrò mi ni mo dẹ̀ máa fẹ́ kó bá mi tọ́jú ẹ̀ gan-an ẹ̀yìn ojú mi wọ́n fi báyọ̀ ṣeré tí mo bá wá sí nàìjíríà mi torí tí ẹnu ṣe máa ń wà lẹ́nu kan bẹ́ẹ̀. níní. ṣe rí àwọn oògùn tá a lò fọmọ yín lọ hospital yìí eh, drugs ni o injection ni o àti drips owó la fi ra wọn tí a bá dẹ̀ rí owó gbà a lè ra oògùn padà ṣe rí two thousand five hundred tẹ kó wá kò lè work out rárá rárá ó bẹ́tà kẹ̀ lọ́wọ́ àìtókù sí and bó ṣe ń pẹ́ sí bíbáyìí lówó yín máa máa increase ẹ jọ. ẹ káàsán. ọ̀rẹ́ bá lára. àdúpẹ́. ẹ adé ọ̀dọ́ yín ni kejì ẹ sọ fún wa wípé wà lọ́sítọ̀ mi àwa ní kàwá wo ẹ̀ ó tún ṣàlàyé fún wa wípé ẹ máa ní ìlówó kan ẹ yóò lówó náà. Um, ten thousand naira ni sá. Ah, ah. doctor ten thousand naira ah, ẹ fi yẹn lẹ̀ kí ló dé ẹ fẹ́ ṣe operation fún ni abẹ́fẹ́ gbé lọ sí Spain fún tummy talk. ẹ dọ̀tí dọ̀tí dọ̀tí jù sí o jù sí ẹ dókítà ṣẹ́gun ni olúwa wà pẹ̀lẹ́ yìí náà. ẹ ṣẹ́gun sá. ẹ àásán ìta bá ti bọ́ lẹ́yìn sí. ẹ ṣeun sá ẹ ṣẹ́gun sá. mọ́ mi o ṣe o àyè máa negotiate o. kò ní dààmú o. máa rí kò sí problem àwọn òun ni a settle ẹ ẹlẹ mímí àárí ẹ. ọ̀dà wọn káàbọ̀ ẹ bàdé láyọ̀ náà rà tẹ́lẹ̀. ẹ wò màmí mi kú mọ̀ wọ́n tẹ́lẹ̀ o ó kàn máa wá ń jẹun ní búkà tí mo ti ń ṣiṣẹ́ rẹ̀. Ah, olúwa mà ṣe o mo ti sọ wípé ò ní fẹ́ ní tiẹ̀ sílẹ̀ ṣe pẹ̀lẹ́ ọkọ bẹ̀rẹ̀ iṣẹ́ padà ni mà. iṣẹ́ tí bàbá ńlá ẹ̀ dá sílẹ̀ bíbá àbí iṣẹ́ tí ìyálà ìyá ìyálà ìyá ẹ̀ dá sílẹ̀ bíbá ìwọ ọmọ yìí ò ń dánú bí mi o ò ń dánú bí mo ti ń sọ fún ẹ mo ní mi ìfẹ́ máa rí ẹ ò ń bà mí inú jẹ́ àbí kí ló dé gan-an. mo rò pé nígbà tí ara mi dẹ̀ ti yàtọ̀ ti discharge mi kúrò lọ hospital pé kí n tètè padà sẹ́nu iṣẹ́ ìwọ ọmọ ìmọ̀ kan bá mi má jẹ́ lóko èèyàn lọ́rùn ṣó fẹ́ kó mú mi lọ sí firing squad ni irọ́ mú mi ẹ jọ ẹ wo tó bá jẹ́ ti torí pé gbogbo àsìkò tí mi ti wá síbi iṣẹ́ ẹlẹ́ṣẹ́ ń bínú máa ń fiṣẹ́ di gbogbo ẹ̀. gbọ́nà ṣó gbọ́nù tọ̀pẹ̀ mọ́ lẹ́mìí ìdárí ẹ náà lẹ́mìí ìdárí jí o mi lẹ́mìí ìdárí jí kó òun wájú mi bọ́ ṣe inú ti ń bí mi o. ó dìgbà tí n bá gbẹ tí n bá sún ẹ mọ́lẹ̀ tó bá dákú wọ́n mọ̀ pé ẹ̀kọ́ kúrò lóòrè rẹ mi dúró mẹ́ o dúró olórí burúkú ọmọ ọ̀ṣẹ́ ọmọ àyè ọlọ́kùnrin ló máa dánú bí ojú wẹ̀ bí bá ti rí nínú mi máa ń bàjẹ́ ọmọ òṣì. bọ̀dá lórí mi mi ò like bí ṣe ń treat mi yìí. ẹ kí ni mo tún ṣe. àṣé bí mo ń gbẹ̀yìn láti ṣe ọjọ́ pé kẹjọ kí bá mi wáṣẹ ẹ̀yin náà ṣàmì pé mi ì níṣẹ́ lọ́wọ́ mọ́. ṣé mo ti ṣàlàyé fún ẹ ní ọ̀la mo ti ṣàlàyé fún ẹ sórí ìlú táwa ṣe iṣẹ́ wa wo ni ò sí ó ní àbí ṣe fẹ́ máa ṣe lásán wọ́n máa fẹ́ lówó kó sọ ẹ da fámakò. ẹ wo mi ò lè ṣiṣẹ́ kó má fún mi lówó o egbò mi sọ pé iṣẹ́ olówó ńlá kan rẹpẹtẹ nígbà tí ẹ jẹ́ pé iṣẹ́ ibi ká máa bá wọn gbọ́fọ́ ọlẹ̀ ká máa fọ gọ́ta ká máa gbá títì àbí iṣẹ́ ibi sales girl ká máa bá wọn dúró sí ṣọ́ọ̀bù àbí iṣẹ́ ọmọ ọ̀dọ̀ gan. o ò mọ nǹkan kan gbogbo àdó ń gbá títì tó wọn ìjọba gan ó tún ti gbéṣẹ́ fáwọn aládàáni wọ́n sì jẹ́ àwọn òṣìṣẹ́ wọn lówó bàjẹ́. ah ẹyìn tíjọba bá jẹ mí lówó bẹ́ẹ̀ ni pé mò ń dájọ́ sí wọn lọ́wọ́ ni mo kọjọkọjọkọ ṣáà wọn máa fún mi. ṣé o pé mi kò fẹ́ ṣẹ́ ni èmi kan tó ń wo olóró ẹnu ọ̀jẹ́ ni nínú okú lóró ń jẹ́. ó dáa ó dáa ó dáa lára àwọn ọ̀rẹ́ yín tí ẹjọ́ máa ń pẹpẹ sókun bíbá ẹ̀yìn nǹkan ṣé ṣe lè bá mi bá wọn sọ̀rọ̀ ni ó ti jẹ́ àwọn ìyàwó wọn. kíni àwọn ọ̀rẹ́ mi làjọ mo fẹ́ sùn sórí pọ́ọ̀rẹ́ ni wá ni àwọn ẹ̀yin ò máa ń ṣọ́ọ̀rẹ́ mú ròde ọ̀rẹ́ ìwọlẹ̀ ni á tí n bá fi ọ́ àwọn eléyìí wọ́n fẹ̀yìn ẹ̀ kalẹ̀ Ìyálóde ni. Ẹ Ọlí bọ́ẹ̀ ẹgbẹ́ ah! Ọlá egbe ńlá ẹrù kàǹkà ah, ọmọ. Ó gbé ata ni mò ń wò yìí. Ó jù wọ́n lọ́jọ́. Ah. Kí ló ṣe ládùúgbò yìí? Nígbà ni mò ń gbé. Ọlá ẹ mara ni. Àmọ́ mọ dáadáa, àmọ́ mọ dáadáa. Ṣé báwọn ni mò ń ṣàlàyé fún yín pé aláàánú mi tí wọ́n bá mi sọ wọn sí kìsìlẹ̀ ọlá lọ sọ ọsà júwe júwe ah mi tó láti rí nù tó bá àwọn eléyìí àwọn asọ̀rọ̀ mọ́síkà nìyẹn o ah aláàárọ̀ ni ọlá kọjẹ́ bẹ́ẹ̀ pàdí ẹ̀. akílẹ̀ <laughs> ṣe ládùúgbò yìí báwo lè ṣe mọ̀ ọ́n. ibo kì í bẹ́ẹ̀ mọ̀ ń gbé àwọn àbúrò mi ládùúgbò ni. àdúgbò rẹ̀ ń gbé. àdúgbò ni. ọ̀dọ̀ mẹkáníìkì mi ìsàlẹ̀ bá dẹ̀rẹ̀ wà ọbẹ̀ gan ni mò ń lọ sìn wọ́n bá mi sọ̀rọ̀ kan lọ́wọ́. ok ibi mẹkáníìkì náà wà á bì bẹ́ẹ̀ ló ní ṣe mọ́tò ẹ̀ ayé mi o ah mo mọ̀ ti mísì láti jọ ẹni nǹkan ọmọ bẹ̀ wò ọlá owó rẹ báyìí ríásì lè san fún mi o <laughs> ọmọ kó o ti jogún lówó báyìí láti jọ yìí <laughs> ó lọ jẹ mí dípò. ẹ gbogbo ẹ ọlọ́wà san. ẹ bó jẹ́ rí ẹ. báwo wá ni iṣẹ́ ẹ. ẹ wo mi síbẹ̀ mọ́ jàre mo ti kúrò ń bẹ lẹ́yìn gbogbo wàhálà yẹn. iná ní tiẹ̀ bá mi ń sọ kó tó di pé o pè mí yẹn wípé kí n bóun wáṣẹ ó tiẹ̀ ti wá dáa báyìí tẹ́ ẹ ti mọra yín báyìí mo yọ ọwọ́ mo yọ ẹsẹ̀ bá wáṣẹ àbí. ẹ oyè mi ni àwa àwa ẹ̀dá bá ṣe wà ìwà wa yàtọ̀ síra wa ẹlòmíì á ṣe nǹkan tó pé á dùn mọ́ mi ó lè dùn ẹ̀yìn ọmọ ọlọ́kọ̀ bẹ́ẹ̀ anyway ẹ olówó fẹ́ ṣiṣẹ́ ṣe iṣẹ́ ni àbí o fẹ́ kàwé mọ́ ni. ẹ wo ìwé yẹn ń wù mí kà. kíni níní ọlá wo mọ̀dà ló ń jàre ọlá ìwé wo ló ń fẹ́ kà ó ti wà nú létí pẹ́ kò lè síwèé kankan lọ́pọ̀lọ́ ẹ̀ mọ́ iṣẹ́ ni ọba wa bí kò máa gbálẹ̀. Ah, ẹ wo ẹ má dàbọ̀dà nulẹ̀ nínú mi ìfẹ́ kàwé nǹkan tí mo tẹ̀ ṣe ń wáṣẹ́ nìyẹn bí mo lè ṣìríṣẹ́ kí n tu owó jọ kí n lè padà sí skul. ọ̀dà nǹkan lọ skul ọmọ fẹ́lì. ọ̀dà o ọlá ó ní ọbọ̀n wá skul ni bá a wá skul kọ́ bọ́ yunifásitì kọ́ ọmọ kà lọ nọ́ọ̀sì skul. <laughs> ẹ̀gbọ́n nílé mi. gbà kò sáré pé o pè mí. o pè mí náà nìyà kí ló dé. báwo kí ẹ ẹ ọjọ́ èdè pààrọ̀ káàdì ẹ ọ̀tọ̀ tí ń tẹ́lẹ̀ tó ń lò. nǹkan tí o bá rò láti ṣe bóyá o fẹ́ kàwé abẹ́ iṣẹ́ kó jẹ́ kí n gbọ́ pípé mi. ẹ wọ́n mi ọjà ọjà wọlé wọlé. ó dà wọ́n sà. ọ̀dà àbàjá abẹ́ àyàlítà. a tó two weeks kí n tó dé o torí mo ti ń bọ́ láàárọ̀ yìí. ọjà àbọ̀ ẹrù. síkèrè. ọ̀dà níta. ẹ wọlé. ó dà wọ́n sà.

ní pé tá a bá pàdé lókè tẹ́mi dẹ̀ ṣì ń bẹ̀ tàṣì wà láyé tàwà láàyè ó ṣeéṣe ká pàdé nsàlẹ̀ kòtùgbà tó bá gbé bóyá àbúrò ẹni ọmọ ìyá ẹni ọmọ bàbá ẹni ló ṣoore fún ó lè má mọ̀ orí pàápàá ṣe fún tó bá wà ń kàwọ́ ẹ̀ òun ni. ẹ ó tọ́pẹ́ ó dùnà ká dúpẹ́ torí wọ́n ní ní tá a ṣe lóore tí ò dúpẹ́ bí ọlọ́ṣà pinnu lẹ́rù lọ ni ó tọ́pẹ́ ọjọ́ pẹ́ lọ mo dúpẹ́ ló wàá máa rìn lọ́wọ́ ìwọ tó ò mẹyẹ tó ṣubú tó ò mọ̀ rẹ̀ rí àbá ó yẹ kí n dúpẹ́. gẹ́gẹ́ tí màmá tó ọ̀nà lè gan ni mo ní pé ọlátẹ̀wọ̀n wọlé òun ṣe èèyàn bẹ́ẹ̀ tó ń bá ti sọ̀rọ̀ tiẹ̀ báyìí ó ti sọ̀rọ̀ ṣáà ni kò rí nǹkan kan rò mọ́ àwọn ò lè gbà ó ẹni tí ò mẹyẹ tó so ọmọ àwọn rí tó ṣe adúró re fún àwọn ò débẹ̀ béèyàn bá tiẹ̀ ní àbí màláìka àwọn ò rí mi èèyàn kú ní kìí ṣe màláìka iná lọ́ọ̀ fi ràn ní màmá sí yìí sọ̀rọ̀ ẹ̀ yín nulẹ̀. ó wí bẹ́ẹ̀ ó ròyìn rẹ gan-an ni. <laughs> mo sọ fún wa mo ní pé ìgò ọwọ́ mi ti fún mi tipẹ́tipẹ́ pé ó jẹ̀dí tó pààrọ̀ báyìí Abíọ́lá. kò torí pé ní àdúgbò wa àwọn sọ̀rọ̀ gan nísìnyí wọ́n ní pé wọ́n ti kíní kan wọ́n ní pé wọ́n máa ń jẹ tẹ́tẹ́ oríire ni pé mọ́tò òun ò gbé bomi mi ò sí tẹ́tẹ́ oríire tẹ́tẹ́ oríire mi mi lọ́dọ̀ ọ̀la. mi ò mọ̀nà bóyá àwọn aṣèfẹ́ wà ládùúgbò wọn yẹn àbúlá wọn fẹ́ wọn kàn kú mẹ́ bó ṣe wà bẹ́ẹ̀ lọ ẹ jẹ́ kó máa fojú fílẹ̀ káàkiri káàkiri ẹ máa wóyà lè rí ilé aládàgbé self contained. ṣé fún àwa mẹ́tẹ̀ẹ̀ta. Hmm, màmá ti ní nǹkan. ọlásùnmù ah, kó mo ti ṣàlàyé fún ẹ láńlọ́ọ̀dù mi wàhálà rẹ̀ pọ̀ ojoojúmọ́ ní fi owó kún owó lé mu wá wò pé kémi náà ti ẹ̀kọ́ kún un bẹ́ẹ̀ ká máa gbé ojú kan náà àbíbó. àti rí. ọlọ́lá oṣù bàbá mi mo dúpẹ́ mo dúpẹ́ o ọlọ́run ló lọ pẹ́ sórí gbogbo tí nínú ayé rẹ̀ àti tí ò jí báyìí elédùnmarè kò ní lọ wọ́ bàbújẹ́ sí i bó o bá dín bàbá yìí ni ó máa dún. ẹ̀yin ọ̀rẹ́ ẹ̀bẹ̀rẹ̀ gbójú kì í pẹ́ mọ́ rárá. bẹ́ẹ̀ gbala bẹ̀rẹ̀ hundred level tasari bọ́ sí two hundred level kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ fà tó ń tán ọ̀nà náà lélẹ́yìí o. ẹ òkú kíkí ń pẹ́ ojú ló pẹ́ sí tábádógún ọdún ogún ọdún á pé tábádọ́gbọ̀n oṣù ọgbọ̀n oṣù á pé in fact tábádọ́ hundred years ó máa pé tábáwá kàwé ọ̀hún tán ń kọ́ kí ló tún kù owó ẹ̀wò lóòótọ́ ni o ojú ló pẹ́ sí o àmọ́ ìmọ̀ràn mi fún gbogbo wa ni pé ẹ jẹ́ kọjú mọ́wé wa ẹnikẹ́ni tó bá wá sí yunifásitì tó bá kọjú mọ́wé ẹ̀ wàláì tó bá jáde pẹ̀lú bad result bẹ́ẹ̀ ni tí ò ti gba wájú yunifásitì kọjá rárá ni irú wọn ló máa dé gbòòrò ládùúgbò wọn wọn á máa ṣe bí graduate gánjagánjá wọn ò ní mọ̀ pé àwọn ti fowó àwọn òbí wọn jóná. níyàn láwo ìwé ọ̀hún gan-an kò ń wúni lórí láti kà téèyàn bá kà tán kò kú sí nǹkan kan gbogbo wa là ń bú alákàn pé kó lórí àwọn alákàn tó lórí kọ́ nìyẹn ń gbòòrò tó rí ń fọ́ graduate graduate graduate graduate wọn ò ríṣẹ́ àwọn náà ń jalè àwọn náà ń wọ̀kadà obìnrin ni wọn ló ń ṣaṣẹ́wó wo ó tiẹ̀ ti súyàn graduate for that matter àní ká gbàdúrà kí ọlọ́run ọba kó bá wa tún ilẹ̀ wa ṣe. ọlọ́run ọ̀rọ̀ lẹ́yìn tó ti wá súyàn olùwẹ̀ fi gbogbo ìdájọba olùwẹ̀ fẹ́ẹ́ sọ́dọ̀ ọ̀rọ̀ bí ìkòkò bá gbọmọ tálákà wọn ló ń fọlù mọ́ àmọ́ tó bá padà bọ̀ tó bá gbọmọ olówó wọn ló ti bàlújẹ́. wọ́n wá kọ́ ọlọ́pàá síta. ẹ wo ìnira pátápátá làwọn ọmọ tálákà fi ń kàwé ṣùgbọ́n àwọn ọmọ olówó wọn ń gbádùn àwọn bàbá wọn á kó ogun wọn báyìí ó dì lóyìnbó University of Toronto àwọn bàbá wọn wọ́n máa yan fandafanda ní yunifásitì wọ́n máa gbé àwọn obìnrin wa káàkiri wọ́n á sọ̀rọ̀ àwọn dàbí storisto ìmí inú wọn wọ́n á kọ́ ọmọ lọ́mọ wọ́n á fi ṣoògùn owó ah, àwọn àgbàyà mi ìtẹ̀ wá tiẹ̀ bímọ àwọn tálákà yìí ta ni ohun kó kàwé ẹ sọ fún mi ta kò hùn ah, ah. kọ́nà ṣàjọ kó ṣàbà wa dá sọ̀rọ̀ lu ìṣá. kó bá wa dá sí i. ẹ̀gbọ́n ẹ̀kọ́ ló ń bọ̀ yìí. ẹ̀kọ́ ló ń bọ̀ yìí. Red. Red. Red. Red orúkọ ẹ̀ sọ fún pé máa wálé ni. ẹ nǹkan tó sọ ẹ ní pé bí mo ṣàṣe wà lọ́nà mọ̀kàn bóyá ah, ó ṣeé ṣe pé kí bóyá wà nídìí kankan wà bí méjì mi jẹ̀dé ìbàdàn lórí ẹ. ẹ ṣe gan ẹ wo ọlọ́run ló ní ẹ tètè o because kò pẹ́ táwọn náà máa lọ a dẹ̀ ti parí lectures ti pẹ́ pé akọ̀jókòó akọ̀ sọ̀rọ̀. Ah! Uh, in that case, eh, ṣé mo búlẹ̀ máa gbé ọ́lẹ́ngbà yẹn? No problem, sir. Oh, ẹ yá wọlé wọlé wọlé. tó bá ké níní ọlá ló to jẹ tó bá dọ̀là kó má bàa gba nǹkan bọ̀ lọ́wọ́ nǹkan. Eh, ẹ̀yin ò ní fàjẹ́ gbà ẹ̀ ẹ jẹ́ ẹ̀yin ọjọ́ ẹ̀ nísìnyí. Ah. ẹ ṣe sá. 快乐来。 ìyá bẹ̀rẹ̀ máa kan ẹran mi ọ̀dọ̀ ìyá kìsùn o sì já lọ́dọ̀ ìyá àkùn. Ah, mi ò mọ nǹkan tí a máa ń rí nínú ojú ìyá yẹn o ẹran ẹ ti máa ń tóbi jù. Ah, ẹran tí tóbi náà lára ẹ ni ọ̀n ah, pé nǹkan tí mo fẹ́ràn jù láyé mi oúnjẹ ni kò sí nǹkan tí mo nílé ayé orí mo ṣe mẹ́ǹtín bọ́dì mi àti pé wọ̀gàn ọ̀la òun fìyà jẹ mí. lọ́nà òwò ṣùgbọ́n fẹ́ lọ jẹun sí náà ni. ó ń pe ìyá tó wà ní oúnjẹ inú ilé àti oúnjẹ ta oúnjẹ inú ilé máa ní local test bẹ́ẹ̀ ni ọtí eh, ohun tá à ń ṣe kiri oúnjẹ rẹ̀ ó yẹ kó o fẹ́ yàwó yẹ kó fẹ́yàwó. ọlọ́run sọ lẹ́nu sẹ́yìn náà mọ ohun tó ń ṣẹlẹ̀ nìyẹn gbogbo àwọn ọmọbìnrin tó ń wá tó ń lọ yẹn kò jẹ́ kó bóyá kò mú láti settle down but mi ì tí ì fẹ́ kó máa jẹ́ wife material gbogbo wọn fàájì fàájì ló wà lórí wọn. ọ̀la ọ̀la gbogbo nǹkan tó wò tí wọ́n ń tà yẹn tẹ́ bá kọ tested okay wọ́n ti test ẹ̀ wò ni ẹ tí ọ̀rá rò lè rò tọ́ at least wá kó tiẹ̀ wò náà ọ̀ fọ́mọ wò náà kó tó mọ̀ bọ́yá ó dáa àbí ò dáa ah mo máa ń ṣílẹ̀ ayé bẹ́ẹ̀ ẹ tí ọ̀rá rò lè rò tọ́ àná má dàrẹ̀ láàmú ọlọ́run ti kí ẹ ìyàwó ẹni gìngì lọ́wọ́ àkó ọjọ́ sẹ̀mẹ́lẹ̀ báyìí alẹ́ ni. ìyàwó mi ẹ kankan sórí níní ọlá ìyàwó ẹnu fi gidi ni lẹ́yìn pé ó wá olóòsì ọlọ́run fowó kẹ́ wọn wọn níwà ó ó sì ti wá rọ̀wọ́ lọ́rùn ọlọ́run fún ẹ lówó ẹ kí ló ọmọ bó ṣe wà ní wọ̀wọ́ kéékèèké tó ná sí <laughs> bó ni ó ṣe rí ìyàtọ̀ kékeré náà wà láàrin wọn àtàngẹ́lì. ọ̀rọ̀ ebi kọ́ni ilé ìdílé máa ń dáìpọ̀ kìí wábí wábí sọ̀rọ̀ pé mo ti máa ọ̀la ó kè ní bàá wọlé kọ́ mo lè jẹ́ kébi ọ̀pá mi sí ọlọ́run kí n tẹ̀ kú bí mo bá sọ̀rọ̀ lẹ́nu sọ pé mi wọkọ̀ ọkọ̀ mo fẹ́ jẹ ni ọkọ̀ náà dá fóònù kankan kọ́ọ̀tì ẹ̀ ní mi lè gbà kọ́ọ̀tì ẹ̀ ní ó dẹ̀ má bínú a máa sọ̀rọ̀ ilé tàbí a máa lọ. aráda ah, àdó sí wọn dùn pé ọ̀wọ́n lè gbé ọdún wa lọ sí ọsibítù kan wá pọn lówó kan. ó dààmú ti gbọ́ sẹ́yìn. Ah. Ah. Níníọlá kò yẹ kí ọ̀rọ̀ mi kí ó jẹ́ àjòjì sí ẹ tí mi ò bá nífẹ̀ẹ́ kí mi máa lé káàkiri níní. wò ọ̀rọ̀ fẹ́ tó ń wò yẹn ó kọjá ohun àmúmọ́ra níní ṣòro mi ò léṣe ni. wo bọ́lájí ọ̀rọ̀ ẹ léṣe mo fẹ́ kó mọ̀ pé gbogbo nǹkan ló ní àkókò àti ìgbà tiẹ̀ àdàkù jẹ́ kémi àti ẹ kájọ pètòpérò kájọ di ẹrù ìfẹ́ ká lè jọ débi tá à ń lọ ọ̀rọ̀ ìfẹ́ lè kọjá bó ṣe ń ròyìn iṣẹ́ ìfẹ́ kì í ṣe ìbẹ̀rẹ̀ rárá ó pín ẹ̀ gangan níṣẹ́ wà. ẹ Níníọlá kò síbi tá à ń lọ tí a ò rọ́kọ̀ òkú ọdún mẹ́ta sì rè ó ti kúrò lájòjì sàárè ọmọ Bọ́lájí ti kúrò lájòjì ní ní ọ̀la jẹ́ ká jìjọ fọwọ́sowọ́pọ̀ ká fọkàn sọ́dọ̀ ọlọ́run ọba ebire ló máa já sí i ní. wo lóòótọ́ ni Bọ́lájí mo mọ̀ pé mi àti ẹ̀ àtijọ́ wà lọ́pàá ẹ̀ ó ti jọ ṣe díẹ̀ àmọ́ ibi tí èmi ń lọ nínú ilé ìwé yìí ó yí ìjì èmi ò dẹ̀ láti kánjú lábẹ́ ẹ̀gbọ́n náà inú èsì síkẹ̀rì wọ́n ní kò gbọdọ̀ jó nílẹ̀ méjì táṣìírí ní pé gbà mo bẹ̀ nítorí ọlọ́run fún mi nígbà tí èṣù ti gbọ́. Hmm. ó dáa ọ̀rọ̀ ẹ yé mi but always remember I love you so much. Hmm? láíláí that's why most of the time mi ò kì í for bá because once to bá ti bá wọn sọ báyìí wọ́n máa fi máa fẹ́ máa fi shit lọ yẹn. fact ọ̀rọ̀ wọn ní school you tell me yé mi bọ́dà my transfer kúrò ní school yìí wá pa ah. because nothing disturb mi jù. Oh, bọ́njẹ́ bọ́njẹ́ kí ló dé ah, náà. báwo ni. wọn ah, pàjáre. wo kò kọjá àfaradà ṣáà ń tì kí la fẹ́ ṣe. ẹ ni ni ní ní ọlá ń kọ́. níní kẹ́ àyè sì ní látàárọ̀ in fact ẹ máa sọ ẹ̀mí gan wá ní ní bàbá ṣe wà. ẹ eh, ok ẹ jẹ́ kí n lọ òbí máa wà nílé. Hmm? ẹ Bọ́lájí wá mo fẹ́ bèrè kankan lọ́wọ́ jọ eh, kí ló wà láàrin wa àti Níníọlá. kò sí nǹkan láàrin wa. kò sí nǹkan kan láàrin mi. ọ̀rọ̀ àmì tí wọ́n máa lọ ṣé o ti wá ń bínú nìyẹn. bọ̀rọ̀ ah, ṣe fún sọ́wọ́ ìwòsí òkò láàrin wa àti níníọlá gbàgbé ń pẹ́ ìnà ọ́. <laughs> Eh, ẹ wo ẹyin bébì. bó ṣe ní pé lóòótọ́ kò sí ọkàn láàrin mi àti níní báyìí bọ̀ tí máa ń parọ́ fún mi nífẹ̀ẹ́ níní gan-an ọlọ́run. ó ṣe ń pèjà ara ni ṣé jíjìn ló pò wá tẹ́lẹ̀ ni. <laughs> Eh, ní ìsìn tẹ́tí wàá mọ èrò ọkàn mi sí níníọlá báyìí mo dẹ̀ mọ̀ pé ẹ̀yin gangan ni ẹ̀ onígbọ̀wọ́ ẹ̀ kí láá fi pè máa ṣe báyìí. ó ṣe ń sọ̀rọ̀ nìyà at least ọkùnrin ní ẹ wo ló máa mú ṣe máa tówó ẹ lọ́dọ̀ nínú ọlá. anyway bíjẹ ṣé o mọ̀ pé ilẹ̀ tútù kò ṣe sáré rìn ó máa ní sùúrù gan ni a lè force ẹṣin lọ sódò bọ́ a lè láíláí force ẹ̀ kó mú un ọ̀rẹ́ tiwa ni níní ọ̀la o a dẹ̀ máa ń gbọ́rọ̀ sí lẹ́nu a máa bẹ́ẹ̀ bá sọ àmọ́ ìwọ náà tó bá ti délé kó gbàdúrà pé kórìí ẹlẹ́dẹ̀ẹ́ kó jẹ́ kó gbọ́ because tí yóò bá gbọ́ pé ṣe business tèmi ok ní mi adébí tẹ bá lè ṣe yẹn fún mi. àti gbọ́ àti gbọ́. jẹ́ kí mi fi máa lọ. àpò yẹn sí o kí ló ń tó ṣe báyẹn kò ṣe Hey, let me Ẹ̀yin lẹwọ ẹkọjọ Hey ọjọ́ ọjọ́ mẹ́ta ni àbúyẹ kú oṣù kan. kò yẹ ó jẹ́ bẹ́ẹ̀ o láàrin mi àti ẹ ẹ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ṣó mọ̀ pé o ṣẹ̀ mí ni. kí mo ṣe. kí n lò ó ṣe wíwá tí mo wá sílé ẹ mo kàn wò pé tókè ọba lọ bá mọ̀mọ́dún kí mọ̀mọ́dún náà lọ bókè ni ìwọ láti jẹ́ kó ọmọ béèrè mi sọ yìí rí bẹ́ẹ̀ <laughs> àti àti ẹ̀dùpẹ́ fọlọ́run <laughs> <laughs> wo ọmọ gidi lọmọ o. ta ni. ọlá ah, èèyàn lọmọ yẹn o ah, gbogbo nǹkan lọ́lọ́run fi jí nǹkan ẹ̀ wà bó rí bó ṣe rí wò kọ́ lọ rẹ̀ bó ṣe mọ́ lólólo tí bá tó sọ̀rọ̀ yóò tó máa ṣe kò wọ́pọ̀ nu ẹni tó lọ́n fún lẹ́wà bá tó tó fowó jí nǹkan ẹ̀ kò tó wọ́pọ̀ nu ẹni tó lọ́n fowó jí nǹkan tó tó fowó ń sáànú tó tó máa lò gbogbo ẹ̀ lọ́n kó sọmọ ẹ̀ lọ́wọ́ <laughs> lágbára Ọlọ́run náà ní sí rìn. àmì o owó náà ẹ náà yà sàmì. Ah! <laughs> ọ̀rọ̀ rẹ̀ dàbí fábílà ìtà òfin kì í kọ́ lọ́ọ̀ jẹ́ ń ṣe kòǹgẹ́rẹ́ ó ṣe níní ọlá àmúbọ ọyọ mo tún yọ fúnra mi o lágbára Ọlọ́run àárín yóò ní dàrú níní ọ̀rọ̀ kan láti bí ọ̀sẹ̀ kan àbọ̀ ló ti ń dà mí lọ́kàn rú bákan bákan máa wò pé ah mo gbọ́dọ̀ rí ọ kí n bọ́ ọ sọ torí bó o ṣe máa rí lọ́kàn mi bí ẹni tẹ́pẹ́ jẹ̀ kan náà níbẹ̀ láàrin wa ni. mo ni ìfẹ́ bí ọ léèrè torí bó ṣe rí rùmùrùmù àwọn ọkùnrin ti máa lé ọ káàkiri <laughs> wọ́n ti máa bọ́ ìkùlé <laughs> ah ewo tún ni gbogbo yẹn. ẹ wọn ò gbó ti níta ni ẹ wẹ fi mílẹ̀ jàre ni mo bírù mi ṣe máa tó sí mi ilé tí mi fẹ́. ṣáà mọ sukùn yín náà ni. kí ló kàn yín pẹ̀lú gbogbo yẹn kí ló kàn yín o ṣe ọmọ sukùn mi ó dà tó bá ti wà jọmọ sukùn mi ńkọ́ ṣebí ẹgbẹ́ ẹyẹ lẹyẹ ń wọ́tọ̀. ẹyẹ òfowó <laughs> ẹyẹ òfowó sọmọ fi tíntín wé ẹyẹ ni. ayẹyẹ ládàáda o wàá kò sọ̀rọ̀ ẹgbẹ́ ẹlẹyẹ wọ́tọ̀ lọ́ọ̀ni ṣètì ẹ̀ ń yá o. torí nítorí ah, ọlọ́run ò ṣe lẹ́dàá mi ò ṣe tó sùn o lónìí mo kàn sáà ronú kọ̀rọ̀ ẹni àti bí ọ̀sẹ̀ kan àbọ̀ n ò ní sinmi mo sáà pé ah, ah mo gbọ́dọ̀ rìn ní kí n bá sọ̀rọ̀ toró mi mi wà dẹ́ pé yọ́mọ pò ń lọ ilé ọkọ̀ tí ò ní má pé inú transformer ló ń fẹ́ bọ́ sí. ọlọ́run ní jẹ́ ti orí bẹ́ẹ̀ o. àmín. o mo ní kí n ṣàlàyé nǹkan kan fún ọ yẹn mo ń rò ń rò ń rò pé tíwà àti ọlá bá fẹ́ra yín ọ̀rọ̀ yín ó dàbí iyán àtẹ̀gùsí ni lọ́run kó ti lọ́ọ́ bàjẹ́. gbàgbé mo ti sọ fún kí ni. mo ránú rẹ ni ẹ fi mí lẹ mọ̀rọ̀ mi sọ jàre. má jẹ́ mọ̀rọ̀ mi sọ wá mí ọ̀n pé ọlá bó ṣe ń wọlá ọmọ eke kú ni ọlọ́run kàn kẹ́ ni wọn náà wàá worí ẹ̀ bó ṣe rí búburú <laughs> tọ́ pé olórí alálùbàdé kàdó gẹ́gẹ́ kó ní ó tóbi jàǹjàǹ lórí àti pé ẹni tó lọ́nba ti á fún lówó ló lè mọ iye obìnrin ẹni tí èèfì ọ tí èèkọ́nu fífẹ́ lásán sí ọ báyìí òbí ti náwó lé ọ lórí ẹ òbí ti náwó lé ọ lórí bó bá tẹ̀sí pọ̀ gan ẹ̀tàn gan ìwọ̀nba ni ọ̀ mọ̀. ọ̀la ṣé bí mo sọ fún ẹ pé tó bá ṣáájú mi ṣetán class kó dúró dé mi. má bínú mo ń kánjú lọ bìkan ni. anyway mi ò bínú ṣé ilé ló ń lọ sìn kájọ máa lọ. Ah, irọ́ o mi ò tí ì lọlé ọ̀nà wọ papọ̀. ṣé o fẹ́ máa fi mí lẹ̀ lọ lórí dúró sìn. ó dà kí ló dé kí ló ṣẹlẹ̀. níní ṣorí látijọ́ tèmi àti ẹ̀ tá a ti jọ lọ́rọ̀ àjọsọ lórí ìfẹ́ lọ́kàn mi ti ń ro oríṣiríṣi ni mo ti ń ro bọ́jọ̀ làwa ṣe máa rí but ah, o ò tiẹ̀ rí tèmi rò o ò fún mi lọ́dẹ̀ẹ́sì ara kí ló dé. wo Bọ́lájí má jẹ́ ń tọ́ ẹ̀kú sọ náà bẹ́ẹ̀ it's rather unfortunate pé ẹlòmíì ti gba ìfẹ́ tó wà lọ́kàn mi. ẹ níní ṣé pé o ti lẹ́yìn tó fẹ́ fẹ́. Bọ́lájí o ò ní bínú ni èmi náà mọ̀ pé lóòótọ́ lóòótọ́ ló nífẹ̀ẹ́ mi àmọ́ ah, ìgbà wo ni má kú òní kú wo jẹ́ títí máa lọ jọ. Ah, ó ṣe mo dúpẹ́ tó tẹ̀ jẹ́ kí n fọkàn sí àmọ́ ohun tí mo mọ̀ ni wípé ọlọ́run ló lo ohun gbogbo tó sì lè ṣe ohun gbogbo níní ọlá ó sì lè fọ́rọ̀ yín ní second thought níní níní. tó bá jẹ́ lórí ọ̀rọ̀ Bọ́lájí ilẹ̀ yìí wá a ní kẹ́ mẹ́nu kúrò ń bẹ kò sọ náà ń bẹ ẹ wo tẹ bá mú ọ̀bẹ Bọ́lájí tẹ bá sọ sókè one thousand times ibi pẹlẹbẹ náà màlúmọ́ màá bá lélẹ̀ àwọn ò sọ pé kó bá bi rògòdò délẹ̀ kò dẹ̀ sẹ́yìn tí kò mọ̀ pé tó bá sọ ọ̀bẹ sílẹ̀ ò bá sọlẹ̀ ní one twenty million times ibi pẹlẹbẹ náà ló máa bá délẹ̀ let me tell you something Niniola we are your friends ó dẹ̀ ká máa bára wa sọ̀rọ̀ wo mí náà mo lẹ́yìn tí mo fẹ́ fẹ́ gbogbo yín dẹ̀ mọ̀ làbákẹ́ lélẹ̀ ó lẹ́yìn tó fẹ́ fẹ́ á dẹ̀ mọ̀ àsìnà sọ́dọ̀ bọ̀bọ̀ tó fẹ́fẹ́ yẹn àti sìndọ́ síbẹ̀ ó ti lé ní hundred times so kí ni problem ẹ wọ́n ń bẹ sọ wọ́n ń bẹ sọ òun sọ pé ọ̀bẹ òun ní òfin rẹgbẹdẹ lélẹ̀ òun sọ pé Bọ́lájí please kí ló tẹ̀ kàn mí kí n business ni bet Níníọlá kí ni Bọ́lájí ṣe fẹ́ nínú ọgbà yìí náà at least kò síkò tó wà lára ọkùnrin tó sí lára Bọ́lájí ó dé stick pẹ̀lú ẹ̀ náà. ẹ wo ẹ wo ó ti tó ó ti tó ó ti tó èèyàn rẹ mi ẹ ṣe gan mo dúpẹ́ lọ́wọ́ yín o ṣé ní tẹ bá ní kí wíwí wíwá wí gbogbo aláyé màlọ. wẹ́ ẹ fi làtọ̀. ìwé wa lọ. ǹgbọ́. ìwé fẹ́ fún ayé rẹ̀ tipẹ́ tipẹ́ tipẹ́ tipẹ́ káàdì mọ̀ pọ̀n bọ́ọ̀lù ń sọ ni màá mi kò má wọrí ẹ̀mí ọmọ akópa ti lórí àmì àná close bí bá ṣe máa rí. very very small it's small ju. Hello? Ah, how are you? fúnra rẹ̀ ló ń ṣẹlẹ̀ eh, kò sí lọ́dọ̀ mi gbà lábó gbọ́ ìsàlẹ̀ ẹ̀sìn kí ló ṣẹlẹ̀. Eh, mo mọ̀ ọ́ dáadáa náà mo mọ ọmọ tó níwà pẹ̀lú kí ló sọ pé mi ò não fẹ́. ní sùúrù ní sùúrù ní sùúrù ó kò lè sọ pé não ò lè fẹ́ bẹ́ẹ̀ yẹn náà mo gbà pa àbúrò ẹ̀yìn ó máa ní reason máa fi jẹ́ kí mo pé ah, mi ò lè fẹ́ kí ni reason jẹ́ pé mi ò lè fẹ́ eh, eh, eh, máa sọ yẹn fún mi mi não lè gbàgbé nǹkan bẹ́ẹ̀ yẹn náà ah, ṣe báyìí ṣe kúrò lọ́dọ̀ ẹ ni o lè sọ nǹkan tó não, orú nǹkan bẹ́ẹ̀ não ẹ àbí pẹ̀lú mi ẹ mo fẹ́ gbọ́ mo fẹ́ gbọ́ mo fẹ́ gbọ́ tọrọ. kí ló wí. bàbá ẹ̀ ni. Ah! Oh! kúnlé òun ò síbẹ̀ lọ́jọ́ yẹn. bàbá ẹ̀ tí wàá gbàgbọ́ owó ẹ̀ kò mọ kankan nípa ẹ̀ ẹ́ kò mọ anything asọ́dẹ̀ mi sọ́dẹ̀ ni mí ni wọn ní yóò mọ nǹkan báwo ló ṣe máa mọ̀ pé bóyá wọ́n lo lo set bàbá ẹ̀ up bóyá wọ́n lo rọ́wà káwá gbó lọ́wọ́ abẹ́ tó fi ta pípa bàbá ẹ̀ àdínkù mọ̀ ẹ́ sáyẹ̀ ọ̀ àdínkù mọ̀ nǹkan mọ̀ mọ̀ mí ìṣàlàyé fún un jẹ́ kó wà láàrin mi àti ẹ̀ òbí tó bá sọ pé òun ní sọ fún èmi náà ò lè sọ fún mi ò lè ò lè sọ fún mi fọmọdé mi lè filẹ̀ mo fi ọlọ́run bá búra fún mi ní sọ ọkọ̀ fún sẹ́ẹ̀ kúnlé mi ò lè step down mi lè fọmọdé ilé sẹ́ẹ̀ kúnlé mọ̀ nǹkan kúnlé mo máa dé ibà ẹsẹ̀ pé kí mo tún bá no vacancy ta èèyàn tí wọ́n need ó ti pè ní torí ẹ̀ lọ́ ṣe kó no vacancy síta wọ́n ti pè exactly tí wọ́n bá ti pè ní ẹ̀ ṣì rí vacancy ta ṣé nǹkan tẹ́ ní tẹ́ iṣẹ́ ọ̀gá ọ̀wá gbogbo ẹ̀. gbogbo ẹ̀ ló ń da. mo ló ti wá ń bọ̀. ẹ <laughs> eh, mo wáṣẹ́ lọ sí iléeṣẹ́ tó wà ń bẹ̀ yẹn ni kò wá sáyè mọ́ ní kí tún gbìyànjú àwọn tó wà wájú lọ́hùn yẹn wò bóyá bó sí bẹ́ẹ̀. ẹ̀ẹ́ eh. ọ̀gá mo lọ wá lọ́ọ̀sì. wọ́n wáṣẹ́ kiri ni kò síbi tí mo lọ fẹ́fẹ́ tí ilẹ̀ máa fi ṣú ká wá ìta lè rí tó bá yé ṣe tó bá yé ṣe. ọ̀dà máa wọlé sí mọ́tò ìbí ìbáyọ̀ ń ṣe ìbí fáwọn oníyẹn o. ọlá bàkárì tó bá ń gbọ́ strongbow kò sọmọ náà olúwaye bàjẹ́lò olúwaye ká fàtà ni. bàkà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àsọ tiwa ó fẹ́ kí ọlá darapọ̀ mọ́ wa. ó ti lọ inú ògbà láàyè ògbà ọmọ ọlẹ́lá yorùbá gbogbo ló gbalagbara kò tẹ́ wá ṣe fún àìbọ̀ ìbí tiẹ̀ báyìí wo ọmọ ó ti lọ hmm? ẹ fílà tó. bàkíánò. yòrò. bàbá àgbà. bàkíánò. bàbá. ọlá ṣùgbọ́n ẹ̀gbọ́n kan ó ti ríṣẹ́. àmì ò ti pa àmì ò ní ó ti lọ ó ti lọ iṣẹ́ òru ó ti lọ wò máa wọlé dàkínì sáyà. bá a jò á jò mí. oṣù kejì máa ní ìgbàgbé ní ẹ máa bá mi ká lọ. Ọlá, kí ló ṣẹlẹ̀ náà? Mọ̀ pé February fourteen ìní bẹ́ẹ̀dì mi. ìní lọ́jọ́ bẹ́ẹ̀dì ẹ̀ february fourteen tí ọmọ february yẹn abáyọ̀dé máa bí sùkúlù ń gbà mí. ó dá ọlá mi ìmọ̀ pé ọmọ february ni o ọmọ february lèmi náà ṣá ọmọ february ọmọ february kò dìde jo ọmọ february ọmọ february kò dìde jo ọmọ february kò dìde jo ọmọ february kò dìde jo ọmọ february kò dìde jo ọmọ february kò dìde jo ọmọ february kò dìde jo ọmọ february kò dìde jo ọmọ february kò dìde february kò dìde jo ọmọ february february kò dìde jo ọmọ february kò february kò dìde jo ọmọ february kò dìde jo ọmọ february kò dìde jo ọmọ february ọmọ kò sí ọ̀kan ìwọ̀nba ló wà níbi káwọn àmì ṣe fàájì. ó lọ ń papò láwọn yóò lára mi láìpẹ́ ṣe o. ó ga ọ so bá a ṣe wà nígbà ẹ mọ̀ pé ká máa ṣe fàájì ni kò lè wá sẹ́ran lẹ̀ ó yẹ ká wá ṣẹ́ nílé ní ká ṣiṣẹ́. ó dàbí operation ṣe sílé ni yóò ní bẹ́ẹ̀ ni èmi àti hmm? wọn afọjú ènìyàn tí ń dọ́gba tí ń dọ́gba ọ̀sùn fọ́pulation kò dáná ẹ̀ka tìbẹ̀ for today ẹ̀ka tìbẹ̀ for today. a lè ti bẹ̀ ààrẹ ti bẹ̀ yẹ́rọ bàkíánù yẹ́rọ ààrẹ ti bẹ̀ iṣẹ́ ìrọ̀mọ́ aláṣìkẹ́ owó ọmọ àṣẹ là ẹ̀gbọ́n mi kan ló fẹ́ lọ dẹ́pọ́sìtì owó síbi kan. ìyá ṣé à lè lọlé nìṣá ẹ dá wa lóhùn. gbogbo nǹkan ti ní ṣá kánjúkánjú ni. kí ni ṣe kánjúkánjú ní nígbà tá a jẹ́wọ́ bàtú bedroom tí mo jáde ní fifteen minutes ago tí mo ti tu twitch off tí mo tún di fine boy padà wà á yẹn jáde ń sìn. ẹ nígbà tá a jọwọ bedroom kan ṣé ẹ fẹ́ fi ìmúra ọkùnrin ẹ fẹ́ fi wéètì obìnrin àbẹ fẹ́ fi ìmúra obìnrin ẹ fẹ́ fi wéètì ọkùnrin àti pé wà tí ẹsẹ̀ nǹkan jù sí ṣáà ń lọ jọ̀dọ̀ àti yín wọn. a lọ jù bẹ́ẹ̀ lọ nítorí mo fẹ́ gbé owó ìyá báàgì. ẹ sọ fún yín mo ní ká ẹ gbé owó yìí sílẹ̀ sílé ẹ fi owó yìí sílé. my dear yeah. today is weekend weekend lawa yìí bank does not open on saturdays tí bá drop owó yìí sí a lè lálàáfíà láti rìn ìgbé yóò mo ti gbọ́ ti yí o ẹ tiẹ̀ dúró ṣé ti gbàgbé déètì ni èmi kọ́ ni fourteen february. february fourteen èyí ni ọjọ́ òbí ọmọ wa. ẹ ẹ ẹ ok tá a bá dé àwa fi gbogbo enjoyment ọjọ́ ìbí. and and lovers day lovers day. lálùbà lálùbà yín sí. bá di tí bá di ẹ o ti ṣojú ọmọ ẹ alẹ oníbàárà yẹn ṣe bẹ́ẹ̀ yẹn o. ẹbí mi ìsọ̀yẹ́ ọmọ wa ni ilé ẹ̀mú. ìwọ tiẹ̀. yẹ sá bá a sọ fún àǹtí àgbà um, màá wá rí wọn màá wá rí wọn and uh, màá ṣètò everything pẹ̀lú wọn ṣùgbọ́n. ẹ eh, but uncle n tẹ́ sọ pé ẹ fẹ́ fún mi yẹn kọ́sà